Abraham. jẹ́ kí ohun tá a sọ kó wúlò fún ẹni tí ó wí àtẹni tó gbọ́ kó lọ́wọ́ bá kó ṣe ní àwíjàre fẹ́ni tó wí àtẹni tó gbọ́ lọ́la al-qiyamah yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi lẹ́yìn eléyìí kálíbà àmọ́tálí mùsùlùmí dandan ní ká máa kí ni jẹ́ islam nítorí pé kò lè rọrùn fún wa láti mẹta ní jẹ́ mùsùlùmí láì jẹ́ pa àmà kí ni jẹ́ alìsílám alìsílám sheikhul islam muhammad ibn abdul wahhab at-tamimi rahimahullah ta'ala wani huwa alìsílám lillahi ta'ala bitawhid والانقياد له بالطاعة والخلوص من الشرك وأهله ونتاكل الإسلام òun náà ní ká sọpasọsẹ sílẹ̀ fọ́lọ́run ọba nípa títẹ láàtó nínú ìjọsìn ká sì gbà fàkún nípa títẹ̀lé ìlànà rẹ̀ káwá jẹni tó ṣe wípé yọọ mọ pamẹsẹ jìnnà sí ìṣẹbọsọlọ àtàwọn olùṣẹbọsọlọ eléyìí ni wọn ń pè ní alìsílám ìdánimọ́ni huwa muslim táwa ni mùsùlùmí huwa mustaslimu lillahi ta'ala bitawhid òun lẹni tó ti sọpasọsẹ sílẹ̀ fọ́lọ́run nípa ṣíṣe ọlọ́run ọba láàtò nínú ìjọsìn wọlmù kọ́ọ̀dù lẹ́hùn bẹ̀ pọ́ọ̀rẹ́ ẹni tó sì jẹ́ ikú gbàgbà fọlọ́ nípa títẹ̀ láṣẹ rẹ̀ wọlmù xlẹ́fù àní ṣírìkì wà ẹ̀lẹ́ àyè wọlmù xlẹ́fù nàfẹ́fù àní ṣírìkì wà ẹ̀lẹ́ oná ìlẹ́ni tó bá ti gbára rẹ̀ lẹ̀ lágbàálẹ̀ tán kúrò nínú ṣẹbọ sọlọ àti jẹ̀nàjẹ́ àwọn ọ̀ṣẹbọ eléyìí ni wọ́n mùsùlùmí fàárẹ̀jì tí ẹnikẹ́ni nínú wa bá ti lè pera rẹ̀ ní mùsùlùmí ajẹ́ ike abàtà òhìndì pẹ̀lú rẹ̀ gbogbo ẹtù bá pera rẹ̀ mùsùlùmí làbúdà àníyàkúnà muwahidan lillahi azza wa jalla ọgbọ́dọ̀ jẹ́ ni tó ṣe ọlọ́wọ́n bá lọ́kàn nínú ìjọsìn ẹni tó bá ti pera rẹ̀ ní mùsùlùmí ọ̀ràn yẹn ni kó jẹ́ muti'an lillahi bákan náà gbogbo ẹni tó bá ti pera rẹ̀ ní mùsùlùmí yajibu an yakuna qad khallasa nafsahu min ash-shirki wa min ahli ash-shirk ọgbọ́dọ̀ jẹ́ ni jọ́jẹ́ kó ti gbara rẹ̀ lẹ̀ lágbàálẹ̀ kan jìnnà sí ìṣẹbọsọ́lọ̀ àti jìnnà sí àwọn olùṣẹbọsọ́lọ̀ eléyìí ni wọ́n ń pè mùsùlùmí wàhálì yìí jẹ́jẹ́ ìbá pera rẹ̀ ní mùsùlùmí lakinnahu eléyìí báyìí wọn àlè pé ní mùsùlùmí haqiqatan bákan náà ẹni tó ń pè mùsùlùmí ó ń sọ fún qala Allahu wa qala rasuluhu ó ní la alaqata li bi ta'ati Allah wa la bi ta'ati ar-rasul sallallahu alayhi wa sallam kò sí tí mo fẹ́ fi títẹ̀lé tọ́lọ́ àti títẹ̀lé tànàbì ṣe a'udhu billahi minash shaitanir rajim èyí ní mùsùlùmí olùtẹ̀lé tọ́lọ̀ òsì tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀dá ẹnáwó ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin ọ̀nà tó bá wọn ṣẹbọ lẹ́ẹ̀kan láàrin ìbá wọn tó ṣẹ́kùn lé wọn lẹ́ẹ̀kan láàrin ọ̀nà bá wọn sọ̀rọ̀ fàhádà láyé kúnú mùsùlùmí eléyìí ò lè jẹ́ mùsùlùmí torí de eléyìí báyìí. nígbà tí malayika bíi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè ó ní akhbirni ani islam fún mi nírò nípa islam fún mi nírò nípa kí ni jẹ́ islam anabi sallallahu alayhi wa sallam wọ́n dá lóyún pé al-islam huwa an tashhada an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa tuqima as-salat wa tu'ti az-zakat wa tasuma ramadan wa tahujja al islam òun náà ni kò ní ìgbàgbọ́ òdodo pé kò sí nǹkan kan kò sẹ́nìkan tó tọ́ láti kò dodo jọ́sìn fún àyàfi Allah ọlọ́run ọba ọ̀ka ṣoṣo. kó o sì tún jẹ́rìí bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba sí. kó o máa gbẹ̀rù dúró kó o máa yan zaka kó o máa gbàwé Ramadan kó o sì lọ sí hajj. níbi gbọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní ar sallallahu alayhi wa sallam arrafa al-islam bi wọ́n ṣàlàyé ẹ̀sìn Islam pẹ̀lú àwọn orígun rẹ̀ àlàyé ẹ̀sìn Islam pẹ̀lú àwọn orígun rẹ̀ a sì ti mà nínú mà ìpè inna shay'a la yu'arrafu bi ajza'ihi nǹkan tá a bá fẹ́ ṣàlàyé a kì í ṣàlàyé rẹ̀ pẹ̀lú tó sínú nta fẹ́ ṣàlàyé a kì í ṣàlàyé rẹ̀ pẹ̀lú tó kó sínú akramakallah bí kí sọ fún ọ pé ta ni jẹ́ èèyàn kó wá sọ pé èèyàn olórí àti ọ̀rùn àti apá àti ikùn àti ẹsẹ̀ eléyìí wọn pè léyìn nítorí pé tó o bá sàlàyé yẹn pẹ̀lú bẹ́ẹ̀ kọ̀dùlá yẹn kú ló kàárí kó ká ha fẹ́ràn àlàyé tó ṣe yẹn o fẹ́ sàlàyé nítorí pé ńgbà tó sọ pé èèyàn lórí èèyàn lọ́rùn èèyàn eya èèyàn lẹ́sẹ̀ ọgbàgbé ẹ̀yìn ọgbàgbé tán ọgbàgbé àgbà ọgbàgbé ojú ọgbàgbé imú torí rẹ̀ wọ́n kì í ṣe àlàyé nǹkan pẹ̀lú sínú wọ́n máa ń sàlàyé rẹ̀ ní pẹ̀lú sí wọn wá ní èyí dá awí yẹn ọ̀tẹ̀lẹ̀ lágbàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé olùdíṣẹ́ ọlọ́run olọ́lọ́run fi islam rán àlàyé tí sèse fún wa nípa islam olùdodo tí ò sí nǹkan míì lẹ́yìn rẹ̀ tọ́jú òdodo nítorí délé yìí ọlọ́ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì eléyìí yẹn sọ̀rọ̀ fẹ́nu gbogbo tó bá sọ láyé ìtọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sí ni kíkọ́ máa wí torí délé bàtà nàbì sallallahu alaihi wasallam tó sàlàyé ẹ̀sìn islam pẹ̀lú àwọn orígun rẹ̀ márùn-ún eléyìí túmọ̀ sí pé òun gangan ni ẹ̀sìn islam àlàyé tí wọ́n ṣe nípa pé islam ó làwọn orígun rẹ̀ márùn-ún eléyìí gangan gan ó lẹ̀sìn islam kí lọ́lọ́wọ́ bá wá sọ nípa ẹ̀sìn islam ọlọ́wọ́ bá wá nínú alukur'an ó hàn wá pé kò sí ẹ̀sìn ní ìlọ́dọ̀ kí jẹ́sìn yàtọ̀ sẹ́sìn islam inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run kò náà ní islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run kò náà ní islam nínú àyà mi Ọlọ́run bá ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin gbogbo ẹni tó bá wà nǹkan fi tẹ̀sí tó sí ẹ̀sìn islam Ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ tọba ma lórí kọ́lá ọ̀bọ onígbà lọ́dọ̀ rẹ̀ òkú rẹ̀ máa ń kínkínní ṣùgbọ́n tọba di lọ́la àkìlẹ́àmà yóò jọkàn nínú àwọn ẹni òkú kọ́lá ọ̀bá dàkú mẹ́jọ àtòkù. eléyìí àbí hàn wá yẹ bó ti ṣe jẹ́ pé orí ńlá lọ́rọ̀ bá ti fẹ́mi àdìwọ́ o nípa kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ń ṣẹ̀sìn tí jẹ́sìn lọ́dọ̀ ọlọ́ nípa kọ́lá ọ̀bá sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ń ṣẹ̀sìn tó ti pé kéèyàn bá gbé wá bọ́lọ̀ ní tọ́ba di lọ́la àkìlẹ́àmà ọlọ́wọ́n bò ní kọ́ lọ́dọ̀ rẹ̀ nípa pé fẹ́ẹ̀sì tó ti pété yẹn bá gbé pàdé ọlọ́run tó bá di lọ́la kìyàmà èèyàn níjọ́ kan lóyún tó ṣòfò àdúpẹ́ fọlọ́ ìwọ wa lò ní dúpẹ́ sí kí ló ṣe tọ́jú kó jojúmọ́ lọ́ka jẹ́ ẹ máa bàjẹ́ kí ló dé tìǹù rẹ̀ dùn gbà kankan wọ́n wá bí ọlọ́run pé kí ló dé tìǹù yẹn máa bàjẹ́ tọ́ka yẹn máa bàjẹ́ ó ní kí ló dé kí lẹ kí máa rẹ́rìn sí kí kí máa dunu sí lẹ́ẹ̀mánu wàlámanu wàlẹ́sẹ̀yìn. ó tún sọ pé láàbọ̀ nùnà wàlá ṣe ń bọ́n ìdájọ́ òjò dẹ̀ ń dẹ̀kẹ́ sẹ́yìn tó bá sọ pé láàmàlà wàlá ìbínà wàlá ṣẹ́yà gbaná láti kó ní kankan àwọn sọ pé láàmàlà ìdájọ́ òjò dẹ̀ ń dẹ̀kẹ́ sẹ́yìn mìíràn báyìí wàlá bẹ̀nùnà yóò jẹ́ dẹ̀ ń dẹ̀kẹ́ bẹ̀nùn وكذلك يوجد عندك شيء من حطام الدنيا يا لهم بقى جاسم onítorí tí wò ó sì kọ́lé jọ ó sì ra mọ́tò ní mọ́tò ó sì tí ìjẹ́ni tó jẹ́ pé àwọn èèyàn ń pè ní bàbá olóyè torí délé kí lọ́dọ̀ máa dúró sí kí ló ní dúró sí òun tẹ̀sí Islam tí tẹ̀sí lọ́dọ̀ ọlọ́run ọba sílẹ̀ yóò tó dúpẹ́ bọ́lọ̀ àbúròkọ gbára rẹ ló fi jẹ́ mùsùlùmí ni àbúròkọ tó kí bàbá àti màmá rẹ bá jẹ́ mùsùlùmí ló fi jẹ́ mùsùlùmí ni wallahi kalla orí ọlọ́run orí ọlọ́run àánú ọlọ́run lọ́sọ̀ọ́ di mùsùlùmí kí ló ní dúró sí ẹ̀sìn tó ń ṣe tó bá di lọ́la àfihàn náà ọlọ́run ò ní kọ́ oríire yẹn abẹ́ sóríire kí ló ní dunú sí tó bá di lọ́la ìyáàlà ìwọ ò ní jọ́kàn nínú ẹni tó sórí ibú kí wàá lò ní dunú sí àdúpẹ́ fọlọ́ o àwa dúpẹ́ fọlọ́ tó ti wá mùsùlùmí nítorí kí ẹni tí kò ní imáàlì tí ò ní islam òun gangan ló kó ṣe òun ni ọba máa banújẹ́ ṣùgbọ́n wọ́n tẹ́lẹ̀ kórè islam ló wà kí lọ́ọ́ fẹ́ máa banújẹ́ sí. bákẹ́lẹ́ ọlọ́wọ́n bá wa ó fi hàn wá ikú ẹ̀sìn islam yìí báyìí ó lẹ̀sìn tó pé ó lẹ̀sìn tó pé ó lò ó sì yọnu sí fún akamasi lẹ́sìn ẹ dákun ẹ pé wọ́n ń jà àwọn ẹni tí ń ṣe gami tó yàtọ̀ sẹ́sìn Islam ẹ kí wọ́n fi hàn wá níbo làkọọ́lẹ̀ wà ipe ní tẹ̀sán yẹn òun tó pé lẹ́sìn yàtọ̀ sílẹ̀ yẹn ẹ hàn wá níbo lọ́wọ́ bá ti lù ló fún ipe tó ń sí kíkà ẹ máa ṣe nu lẹ́yìn ẹ̀dínlú ilẹ̀ adáli kẹsẹ̀ bíi là ọ̀kan nínú àwọn Yahudi ọwọ́ bá Umar ibn al-Khattab radiyallahu anhu Onye ní ìrìn àrùn náà àyà kan alukur'an tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún yín ti pé àwọn bá fún táwọn sì ma àyè ibi tó ti àti ọjọ́ tó àwọn ọba sọ ọjọ́ náà dọ́jọ́ ọdún àyà kan bẹ́ẹ̀ tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún yín alukur'an tó ti pé àwọn ọlọ́wọ́n bá bá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún yín àwọn táwọn sì ọjọ́ ọba sọ ọjọ́ náà ọdún yahudi ó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan lónìí o mo ti mi lé yín lórí mo ti pé ẹ̀sìn yín mi lé yín lórí ní àti ìdágbére tánàbí sallallahu alaihi wasallam ọjọ́ náà ní àyà ìsọ̀kalẹ̀ táwa mú lọ́jọ́ ọdún táwa mú lọ́jọ́ ọdún nítorí pé àwa nàtẹ́bẹ̀ wọlé àdàtẹ́dẹ̀ àwa máa ń tẹ̀lé ìlànà ni àwa kì í tẹ àdádálẹ̀ àwa máa ń tẹ̀lé ìlànà ni àwa kì í tẹ̀lé àdádálẹ̀ a kì í tẹ àdádálẹ̀ ìlọ́pàá ló fi jẹ́ pé àwọn mùsùlùmí kọ́ ọ̀sọ́jọ́ yẹn lọ́jọ́ ọdún kọ́ ọ̀sọ́ di ọjọ́ ọdún ṣùgbọ́n oríire ńlá ni wípé ẹ̀sìn tiwa ẹ̀sìn tó pé ni adúpẹ́ fọlọ́ ẹsì ti mọ̀ pé tí nǹkan bá pé kò bùkátà àtúnṣe kò bùkátà mẹ́mẹ́ torí pé ọlọ́run bá fúnra ara rẹ̀ ló pè fún wa. bákan náà ọlọ́run bá tún wá ní mọ yọ́nú tí kò máa jẹ́sì fún yín à wàláhì kí ni lóore òní dùn sí náà rí kí ni lóore òní dùn sí tọ́jẹ́ mùsùlùmí àdúpẹ́ bọ́lá tó ti wá mùsùlùmí. ẹ ẹ àwọn míì lẹ́yìn ìgbà tó parọ́ lóríṣiríṣi mọ́nà wọ́n tún wá àyà tún kìbọnú taalẹni tó fọpọlọ gbé àyà yìí kalẹ̀ kó sí Ọlọ́run bá ló sọ kalẹ̀. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama diina Ọlọ́run bá ló yọ́nú sí islam kọ́ máa jẹ́ ẹ̀sìn fún wa. kẹwàá mọ̀ ìpè ìgbà tí mi bára ní mùsùlùmí tí wọn náà bára rẹ mùsùlùmí gẹ́gẹ́ bá ti ṣe tàlàyé síwájú kí n ti nítorí fún àwọn bàbá wa àti màmá wa jẹ́ mùsùlùmí lásàfà ìkẹ́ ọlọ́ọ̀dún ike ọlọ́ọ̀ni àánú ọlọ́ọ̀ni èèyàn ò lè fa gbára sọ ẹnìkan di mùsùlùmí èèyàn sì ní ọgbọ́n kan fi sọ ẹni tí èsè mùsùlùmí di mùsùlùmí wàláhì bẹ́ẹ̀ bá ń ẹ̀rẹ́ lómi yọ yóò ní ẹ̀dá àwọn èèyàn tí ò ti ẹ̀gbà islam yìí ò ń da bá jẹ́ pé ẹ̀bùn kan láàbà máa rà bíi sọ́ọ̀fù ká máa fún wọn láàrin bíi búrẹ́dì ká máa fún targhiban lahum fil islam káfí tí wọ́n lójú kòkòrò kọ́ ọgbà ẹ̀sìn islam. àwọn náà wàá dá ẹgbẹ́ lẹ́yìn sọ́ọ̀fù tí wọ́n ti fọṣọ tásọ mọ́. lọ́wọ́ ọgbà tí sọ́ọ̀fù bá ń bẹ lọ́dọ̀ wọn mọ̀ pa aṣọ fáwọn níjọ́ tí sọ́ọ̀fù bá ti tán oníkìlẹ̀ ẹ̀sìn báwọn rí. búrẹ́dì tí wọ́n ti kìbọ̀ ọ̀nù tí téèyàn mú àbóbi jẹ wà tí búrẹ́dì bá tán oníkìlẹ̀ ẹ̀sìn báwọn rí. ẹ̀sìn mà atayẹ lọrẹ kọsọ yẹ di mùsùlùmí torí kpọlọ wọn bá sọ yìí pé man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyiqan harajan ka'annama yas'adu fi sama. ẹni tí wọn bá fẹ́ fi máa náà ẹni tí payọ̀ kan rẹ̀ fẹ́ ti fila àdúgbò ẹ̀fọ́ ti wá mùsùlùmí ìsípayé àná náà ti fọkàn kálukú wa tàbí bára wa mùsùlùmí. ìsìpá nìkan lọ́wọ́ tán bàbá wa jẹ́ bàbá ńlá wa àkọ́kọ́ tó gba Islam lágboolé kálukú bàbá wa àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe islam nídìílé kálukú wàláhì kéde pẹ́ nìkan lórí wọn tẹ̀jẹ́ tí wọ́n fi ṣe islam ọlọ́run ti payọ́ kan wọn tẹ́sí islam ni ẹ̀rẹ́ lomi a máa sùn nígbà tó bá sùn kò rotí islam ti tẹ́lẹ̀ kódà tó bá bá àwọn mùsùlùmí inú máa bí ni ṣùgbọ́n láti ojú àlá láti ojú ra ìrànlọ́wọ́ bó ti máa sọ fún pé islam kó lè bá a sórí rẹ wàláhì yóò ti jí ọmọbìnrin ẹ̀ẹ́dà kan fi lè lè má mú hàn kí ló dé lè má mú ti jẹ àbí baba lóòsà òsàmọ̀lá wọn ṣe ń dilé àwọn àdébìlì má mú wọn fẹ́ rí bọ́ba ti dọ́dọ̀ lè máa yọ ní ẹ̀dá kù kí ni wọ́n máa wí lẹ́tẹ̀yìn máa fi di mùsùlùmí lè máa nù ọba máa yàgbé baba lóòtà baba sàkó àní ẹ̀sọ́ tíyàn máa wí tíyàn máa fi di mùsùlùmí lè máa sọ pé a sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu baba ọba di mùsùlùmí wọ́n mú abilé rẹ̀ kíkí lóde báyìí láti di mùsùlùmí yóò ní bó ti wọ́ lọ́nà subhanallah torí pé ọlọ́run bá ti payé ọkàn rẹ̀ sẹ́sìn islam bẹ́ẹ̀ lọ́lọ́run ti payé ọkàn tèmi sẹ́sìn islam bẹ́ẹ̀ ló ti payé ọkàn tèmi náà sẹ́sìn islam kìí ti pé ṣúgà àbí súwìtì àbí tìrẹ́bọ̀ àbí búrẹ́dì kẹ́ni wọ́n ti tẹ̀ wáyé tẹ́tẹ́ àbí gba islam wàláhi ọlọ́run bá ló ti payé ọkàn wá sí àdúpẹ́ fọlọ́ ọlọ́run bá dákun ọ̀pá ti ìdá ẹni tó lọ́wọ́ bó tí ì ti payé ọkàn rẹ̀ sẹ́sìn islam dídí lọ́kàn wọn máa dì wọ́n máa ti gbọ́rọ̀ ẹ̀sìn Islam àbí wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn Islam àbí wọ́n pè ń bí ìgbà tí bí ìgbà tí ó kù ni. ọkàn wọn á di ọ̀rọ̀ wọn wàá dà gẹ́gẹ́ bí ìjà ẹni tí ń gbìkè lọ sí sánmà tẹ̀sìmọ̀ pé báwa ti ń filẹ̀ ilẹ̀ tá à ń lò kè tá à ń filẹ̀ ilẹ̀ tá à ń lò kè bẹ́ẹ̀ lọ́kísíjìn tá à ń mí yọ́ máa dínkù bẹ́ẹ̀ lọ́kísíjìn tá à ń mí yọ́ máa dínkù bẹ́ẹ̀ lọ́kísíjìn tá à ń mí yọ́ máa dínkù bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni tọ́lọ̀ ò sí payọ̀ kan rẹ̀ tẹ́sí Islam. èmi dúpẹ́ bọ́lá o tó sí payọ̀ kan tèmi tẹ́sí Islam wọn náà dúpẹ́ fọlọ́n tó ti payọ ọkàn rẹ sẹ́sìn Islam kí lọ́wọ́ àbọ̀kàn jẹ́ sípò lówó owó kínni kí lọ́wọ́ àbọ̀kàn jẹ́ sípò nípò ipò kínni kí lọ́wọ́ àbọ̀kàn jẹ́ sípò ọlọ́lá ọlá kínni lẹ́yìn Islam gbogbo nǹkan yòókù dáadẹ́ wọ́n tẹ̀lé Islam. àmọ́ kí ni tó sọ̀fò ẹni tó lọ́wọ́ bá gbò ní Islam kò sọ̀fò kankan kí wọ́n lórí ẹni tí ní Islam kò rí nǹkan kan mú láyé yóò ṣoríire láyé yóò ṣoríire lọ́la kìyàmù ẹni tó bá kó fún ẹ̀sìn Islam oríire láéláé àwọn ibú láéláé ọjọ́ tiẹ̀ ọlọ́run bá dákun mọ́tò tiwa bẹ́ẹ̀ mẹ́jọ jáde lára wa ẹni tí ó jò lórí ibú mẹ́jọ bẹ nínú wa ẹni tí ó jò lórí ibú torí délé eléyìí jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ti ṣe rí eléyìí lọ́ba lọ́wọ́ bá ti pàkíyèsí wa ipe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀mẹ́gbà láti kú láì يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون akẹyìn olùgbàgbọ́ òdodo ẹpáyà Ọlọ́run ọba ní pàápàá pípáyà rẹ̀ ẹbẹ̀rù Ọlọ́run ọba ní pàápàá bíbẹ̀rù rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ má sì gbà láti kú àyàfi ní ìgbà tẹ́ jẹ́ mùsùlùmí wàláhì ìpè níjà ńlá lélẹ̀ ẹlẹkùn ẹni tó bá mọkọ dáhùn o níjọ olóòkùn ẹ̀rí pé bàbá bẹ̀rẹ̀ ní kíbi láyé kọ̀sẹ́ni tí ó lè náwó tó ọmọ ìgbà tó wàláhì kọ̀sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n gbà tí ọjọ́ kú kálukú bá ti tó kọ̀sẹ́ni tí ó lọ lára walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́wọ́n bá kì í lọ́ kan lára nígbà tọ́jọ́ kú rẹ̀ bá pé ẹ̀rín àyèmàgbàtà pẹ̀lú bí ọlọ́pàá láti kú láì mùsùlùmí ó túmọ̀ sí pé gbogbo òṣẹ́jú kan nínú ìgbésí ayé rẹ gbogbo òṣẹ́jú àyá nínú ìgbésí ayé rẹ ọ̀ gbọ́dọ̀ gbà láti wà ní ipò míì yàtọ̀ sí ipò ọjọ́ mùsùlùmí. ẹlẹ́kùnrin ti ń sẹ́bọ̀ díẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún kò dúró ẹ bá tún padà sí Islam ó yẹ láàrin ìṣẹ́jú márùn-ún mọ̀lẹ́kà kú ọgbẹ̀mí ẹ̀. Ah, ah, ṣebí tọdún yìí lásán lábàá wọn tó bá ti dọdún tí ń bọ àtúbá ọmọ bóyá ọdún yìí náà lásán lọ́sọ̀kù fọ́nù ìgbésí ayé. ẹ jẹ́ pé ìtumọ̀ ayé àyẹ̀ ni pé ولا تموتن إلا وأنتم مسلمون كونوا مسلمين ما دمتم أحياء كونوا مسلمين في كل دقيقة من دقائق حياتكم ẹjẹ mùsùlùmí nínú gbogbo ṣẹ́jú kọ̀ọ̀kan nínú àwọn ṣẹ́jú tẹ́ ń lò nínú ìgbésí ayé yìí ilé ìtumọ̀ sí pé má fi islam gbà pààrọ̀ má fi báyà dánwò ẹ̀kẹ́ má fi ṣàwàdà má jẹni tó ṣe é pé ọba islam rẹ̀ jẹ́ kọ́mọ́ wa jẹ́ pé gbàtọ́ ọba bàjẹ́ sí ni màlẹ́kà kó sọ pásìkò tó ọlọ́wọ́ bá dá fún un yá sẹ̀mí ní mùsùlùmí gbogbo gbàtọ́ bá ti mú wa kú lókè pẹ̀ mú wa kú nípò pa ajẹ́ mùsùlùmí. lẹ́yìn eléyìí tí oníbèrè bá béèrè pé nínú àwọn àyà tẹ mú wa nípa ntọ́nà wọn bá sọ nípa Islam àyà alákọ̀ọ́kọ́ ó ní inna ad-dina 'inda Allahi al-Islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ní Islam ẹ̀dá kò sótùmí eléyìí òun ni wípé gbogbo àwọn ànábì tó lọ ń tẹ ẹran pátákà fà àtàwọn àránṣẹ́ ẹ̀sìn tí gbogbo wọn ṣe náà ní islam àbí kí ni tí àyà yìí ń tọ́ka síbí bẹ́ẹ̀ ni islam náà ni gbogbo wọn ṣe kò sí ànábì kan kò sí òjíṣẹ́ kan àyàfi pẹ́ sí islam lẹ́sìn rẹ̀ allahu akbar ẹ̀rí àtinà adúpẹ́ bọ́lọ́ àti nọ́mbà mú adúpẹ́ bọ́lọ́ torí délé ẹ̀sìn tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run lápapọ̀ tí wọ́n ṣe onílẹ̀ islam. ẹ̀rí eléyìí ó ń bẹ́ẹ̀ náà alukur'an níbi tó lọ́wọ́ ti ní shara'a lakum mina ad-dini ma wassa bihi Nuha walladhi awhayna ilayka wa ma wassayna bihi Ibrahima wa Musa wa Isa an aqimu ad-dina wa la tatafarraqu fihi ọlọ́ni òun ṣe lófin fún yín ẹ̀sìn èyí tá a fi pa Nuha láṣẹ èyí sì máa Nabi Nuha alayhi salam. jípò làkọ́kọ́ kí ni àkọ́kọ́ àránṣẹ́ ó làkọ́kọ́ àwọn àránṣẹ́ ọlọ́run ọba wa ẹ̀sìn tá a fi panú hàn láti náà láti lófin bẹ́yìn náà àdúpẹ́ fọlọ́run o wàlẹ́rí àwòhánná ìlẹ́yìká òun náà sì ní tá a fi ránṣẹ́ sí wa nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó di mélòó ó di méjì ibrahim òun náà sì pa nabi ibrahim ó di mélòó wa Musa àtànàbì Musa wa Isa àtànàbì Isa alayhimu salatu wa salam. an aqimu diina àti tá a fi pa gbogbo wa oní ẹnìpẹ́ sì tá a fún yìí ẹ̀sìn kan ṣoṣo náà ni ẹgbẹ́ ìdílé ẹgbẹ́ ró ẹ̀mẹ́jẹ kí ẹ̀sìn yòókù láéláé wọn náà tẹ́tẹ́ fọ́nrán kò fi ẹ̀sìn gbọ́dọ̀ kúnra yẹlẹyẹlẹ lórí ẹ̀sìn. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa àti màní ìsìn pé ẹ̀sìn Islam náà lẹ̀sìn tí gbogbo ànábì mú wa ẹnìkan wá ní ẹ sọ fún mi fún àwọn anábì tó síwájú yẹn náà àwọn náà máa ń sálù àlá táwọn anábì tó síwájú tí wọ́n máa ń ṣe tẹ̀yẹ́mù tí sọ̀látù sọ́fì ń bẹ fún wa sọ̀látù bọ́hùr sọ́wà fáwọn náà sọ̀látù làásù sọ́wà fún wa á sọ ìpè náà. àdínú fi aslihi wahid ìpìlẹ̀ ẹ̀sìn ẹ̀yọ̀kan ni nítorí pé iṣẹ́ tí gbogbo wa jẹ́ nípa àpìlẹ̀ ẹ̀yọ̀kan náà ni. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت dájúdájú àti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú gbogbo òjọ kọ̀ọ̀kan iṣẹ́ wọn ni kí wọ́n máa pè wá lọ sídìí ẹjọ́sìn fọlọ́ ẹ̀jìnà sí jíjọ́sìn fáwọn òòṣà eléyìí ló túmọ̀ sí pé kò sánàbì kan tó pe àwọn èèyàn lọ sídìí kí wọ́n jọ́sìn fún kàmí ìyàtọ̀ sọ́lọ̀ kò sì sánàbì kan tó sọ fáwọn èèyàn pé mi ẹ máa sin ìyàtọ̀ sọ́lọ̀ kò sì sánàbì kan tó sọ fún wọn yín pé òòṣà kan ẹ máa sin وإنما الاختلاف في فروع الشريعة ìyapa tó wà láàrin wọn ọ̀nà lọ́nà tí kálukú ń gbà sí lọ ọ̀nà tó lọ́n sọ pé kálukú ọmọ gbà sí náà ó yàtọ̀ síra wọn bó tilẹ̀ jẹ́ pé gbogbo ànábì náà ló kírun ṣùgbọ́n náà wò làwọn gbà kírun ó lè yàtọ̀ sí tiwa a sì gbà yí pé gbogbo wọn náà sàlù àlà àgbà pé wọ́n sàlù àlà ẹ̀rí rẹ̀ ó ń bẹ nínú àdìsá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ètò imam Abu Dawud rahimahullahu ta'ala tí wọ́n gbà jáde ànábì sallallahu alayhi wa sallam wọ́n sàlù àlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní hada wudu'i hada wudu'u man la yaqbalu Allahu salatahu illa bih àlùwàlá ẹlẹ́kọ̀ọ̀kan ó la àlùwàlá tó ti pété yàn ọba sí ọlọ́run nígbà rẹ̀ yẹn ni pé tó bá dé sẹ́kọ̀ọ̀kan ọlọ́run nígbà rẹ̀ anabi tí wọn sàlù alálẹ méjìméjì wọn tún sàlù alálẹ mẹ́tamẹ́ta wọn ni hàdà wùdúì wà wùdúì àmbìyà ìkọbìlì ilé ìlú àlùwàlá tẹlu òun náà sì ni àlùwàlá àwọn anabi tó síwájú àwọn náà ń sàlù àlá àbí wọn sàlù àlá wọn ń sàlù àlá àdùgbò ẹ̀fọ́ lọ. bẹ́ẹ̀ àwọn ànábì náà ń yọ zaka ànábì Ìsá alayhi salam ó ní wa awsani bis salati waz zakati ma dumtu hayya. ọlọ́wọ́ bá pa mí láti kí n máa kírun kí n sì máa yọ zaka lópin ìgbà tí mo bá wà láyé láàyè. bákan náà àwọn àwọn àwọn ànábì ọlọ́run àwọn náà gbáwé kutiba alaykumus siyam kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun ọlọ́run bá pa yín láti kẹ́ máa gbà àwẹ̀ yẹ bó ti ṣe sí àwẹ̀ gbígbà lọ́rùn ẹ̀ lórí àwọn tẹ̀síwájú yín kẹ́lẹ́ bá a máa páyọ̀ náà. àwọn anábì tó síwájú náà ṣe hajj ṣùgbọ́n báwọn tí kálukú ṣe ṣe tiẹ̀ lè yàtọ̀ àmọ́ ló kọ́ àwọn náà ṣe. anábì sallallahu alaihi wa sallam wa ni afdalu du'a du'a yawmi arafa wa wa huwa ala kulli shay'in qadir ètò lóore jù nínú àdúrà òun náà làdúrà jọ àràfà ètò alọ́lájù tèmi àtàwọn ànábì tó síwájú mi sọ lọ́jọ́ yìí òní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir eléyà fi hàn ẹ́ bí ẹsẹ̀ àwọn ànábì ọlọ́wọ́ bá bó ti ṣe jẹ́ ọ̀kan ṣoṣo òun ní kíni ó sọ fáwọn èèyàn rẹ̀ ó ní wa umirtu an akuna minal muslimin ọlọ́run bá pa mí láṣẹ pé kí n jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí anabi ló wà nù ọlọ́run pa mí láṣẹ kí n jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí. bákan náà anabi ibrahim aleyhi salam aleyhi salam kì í ṣe bàbá àwọn anabi ọlọ́run imaamul muwahidi aṣíwájú fáwọn olùsètò wahid ẹgbọn tí anabi ibrahim aleyhi salam tó sọ anabi ibrahim aleyhi salam àtọ́mọ́ rẹ̀ ismail aleyhi salam يعني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا ربنا واجعلنا مسلمين لك يقول لهم tí àwa نمسلمي ní mùsùlùmí anabi ibrahim àti anabi ismail ṣe bàbá àtọmọ àwa èmi ní bàbá ni ọmọ mi ni ọlọ́run dákun ṣe mí àtọmọ mi ní mùsùlùmí méjì fún ọ lọ. wa min dhurriyyatina àwọn àrọ́mọdọ́mọ amẹ́jọ ọmọ lórí tiwa o àwọn àrọ́mọdọ́mọ wa náà ṣe wọ́n ní ummatan muslimatan lak tàwọn náà níjọ kan tó jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí fún ọ lọ. ẹ dákun kí ló tún sẹ́kù mọ́ kí ló tún sẹ́kù mọ́ anabi ibrahim alayhi salam bàbá fún gbogbo àwọn ànábì ọlọ àdúrà wọn ni pé kọlọ ń sa àwọn mùsùlùmí wọn wá sọ pé lóò kọlọ ń sọ mùsùlùmí a'udhu billah Ọlọ́run sọ wá bí èpè ìgbàdá ànábì Ọlọ́run bàbá fáwọn ànábì Ọlọ́run tó bá ipá dúrà tiwọn ni kọlọ ń dákun sẹmí mùsùlùmí fún Ọlọ́run ẹ dákun àwa wa ń kọ fẹyẹ ká máa bẹ lọ bẹ àbí ọyẹ ká máa bẹ lọ ọyẹ ká máa bẹ lọ ó tún sọ fún wa nípa anabi ibrahim aleyhi salam àtàwọn ọmọ rẹ̀ ó tún sọ fún wa nípa anabi yaaku àtàwọn ọmọ rẹ̀ ọlọ́ni wa man yarghabu an millati ibrahim sọfẹ̀ illa man safiha nafsa ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ọlọ́ni ara ti kò sẹ́ni kan tí ó tàkìtì pàkọ́ fi ojú ọ̀nà nẹ́bí ibrahim sílẹ̀ àyàfẹ́ tó bá gbọ̀ sápò ara rẹ̀ ẹnìkan ò ní kọ ojú ọ̀nà anabi ibrahim sílẹ̀ àfẹnutọ́ bá gbọ̀ sápò ara ẹ̀ ọlọ́dà kò má dá ọjọ́ kan nù ọ́ wa laqad istafaynahu fid dunya ọlọ́ni dájúdájú asàlẹ̀ sàlẹ̀ ayé bì wa innahu fil akhirati lamina salihin anabi ibrahim ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rí tó bá di lọ́la alkiyama. إذ qala aslamtu li rabbil alamin anabi ibrahim alayhi salam ó ní mo gbà papọ̀ lọ́hùn olúwa gbogbo àgbáńlá ayé mo ṣe mùsùlùmí fún un. anabi ibrahim wa dá dúbẹ̀ o wọ́n sọ bí ha ibrahim banihi wa yaqub. anabi ibrahim ó àwọn ọmọ rẹ̀ láṣẹ yaqub òun náà àwọn ọmọ rẹ̀ láṣẹ pẹ̀lú islam. ya bunayya inna allaha istafa lakumud din fala tamutunna illa wa antum muslimun. ẹ̀yin ọmọ mi ọlọ́run bá ti tẹ̀ fa ẹ̀sìn kan fún yín o òun náà lẹ̀sìn wo ẹ̀sìn islam ẹ má ti gbà láti kú ẹ̀yà àti ìgbà tẹ̀ jẹ́ mùsùlùmí. eléyìí ni àsọtẹ́lẹ̀ anabi ibrahim fáwọn ọmọ rẹ̀ òun náà sì làsọtẹ́lẹ̀ anabi yakuba fáwọn ọmọ rẹ̀ tí wọ́n lẹ́yìn fẹ́ sọ ọ́ lẹ̀ fáwọn ọmọ ti lárí ẹ lé ẹ dúkìá ẹ ó di lẹ́yìn ogójì ọdún sẹ́mi pé àsọtẹ́lẹ̀ tí òwúlò nìyẹn ẹ má pè dúkìá fi lẹ́yìn ogójì ọdún kẹ́ má jìyà ká. àkọ́kọ́ nítorí kẹ́ kọ́kọ́ sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ fáwọn ọmọ islam islam islam ẹ má fi ṣeré ẹ má jẹ́ odi òtúbá ń tẹ́mọ yín lọ́wọ́ ẹ má jẹ́ pòórá. àwọn anábì ọlọ́run tí wọ́n sọ fáwọn ọmọ wọn ọlọ́run bá ní am kuntum shuhadaa idh hadara ya'qub al-mawt idh qala li banihi ma ta'buduna min ba'di qalu na'budu ilahaka وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون ọlọ́run ní abẹ́ nbẹ́nbẹ́ ni lásìkò tí kú dé wá bá anabi yakub aleyhi salam sẹ́yìn anabi yakub onáà ni wọ́n pè ní israel sáfin sọ pé yáa bẹ̀ ní israel òní wọ́n pè ní israel israel ìtumọ̀ rẹ̀ ní abdullah torílẹ̀dẹ̀ àwọn ibraniya il òní allah isra abdul yẹn pé abdullahi yakub ẹrú ọlọ́sìn jẹ́ yakub òní wọ́n pè ní israel òní sọ fáwọn ọmọ rẹ̀ síwájú kó tó kú ibi kí lẹ́yìn máa sìn lẹ́yìn mi láti mo bá kú ẹ fi mi lọ́kàn balẹ̀ wọn ni ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ láàmà sìn ọba àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ ibrahim ọba àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ ismail ọba àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ ishaq ilahan wàhídà ọba ọ̀kan ṣoṣo wa nahnu lahu muslimun ó là wá fún un oláàmà ṣe islam fún àmọ́ ah, kú oríire o tọ́lọ̀ wọn bá ṣèmi pẹ̀lú pẹ̀lú wa náà ní mùsùlùmí àkú oríire ọlọ́wọ́n bá kọ́mọ́ pọ̀ wá dà sáìdá. ẹrù anabi yusuf alayhi salam tí ìsìn ọmọ yàkó lẹ́yìn ìgbà tí bàbá wọn ti sọ àsọtẹ́lẹ̀ fún wa ipe islam ní kẹ́hẹ́sì ẹ wọn tánàbí yusuf náà sọ ó ní anta waliyyi fi dunya wal akhirah tawaffani muslima wa alhiqni bis salihin ìwọ náà wọlé tèmi o wọlé ní èmi láyé àti lọ́run gbogbo ìgbà tí wọ́n bá pami pami ní mùsùlùmí ni subhanallah anabi yusuf alayhi salam ti ń sọnù inú àdúrà ti ń ṣe tawaffani mùsùlùmá gbogbo ìgbà tí wọ́n lọ́wọ́ bọ́ bá gbẹ̀mí mi gbẹ̀mí mi mùsùlùmí wa alhaqni bis salihin kó o sì mú mi máa bẹ pẹ̀lú àwọn ẹni rí eléyìí fi hàn wá ipe àwọn anabi ọlọ́run ẹ̀rí pé gbogbo wọn wọn mójútó ẹ̀sìn islam ẹ̀wọ̀n anabi musa alayhi salam anabi musa tí ọlọ́run ọba rántí fìràwọ̀ ẹ̀gbọ́n sálẹbi musa sọ fáwọn èèyàn rẹ̀ ó ní yà kọ́ mi in kuntum amantum billah fa alayhi tawakkalu in kuntum muslimin ẹ̀yin èèyàn mi o tó bá jẹ́ pé yìí bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tí ẹ bá file gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo ajẹkù oníkẹ ẹ bá dúró tí ẹ bá gbọ́ Ọlọ́run bá gbọ́ oníkẹ ẹ bá dúró tí ẹ bá mùsùlùmí tani báwọn èèyàn sọ̀rọ̀ báwọn anabi musa alayhi salam torí ẹ máa ń ṣe èméjì pẹ́sìn wo làwọn anabi Ọlọ́run bá mú wa òun ti ń rí ní ìsinú àwọn ayé alukur'an ti fi hàn wá pé islam náà ni gbogbo wọn mú wa. tó anabi tí ó wá kẹ́kùn sí wa ń tòsí bí ó náà ní tani kó tó ka anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tani. anabi isa alayhi salam ẹja agbọ́ntọ́ náà bá tó sọ nípa tí anabi isa náà sọ fáwọn èèyàn rẹ̀ anabi isa nígbà tó rí pé àwọn èèyàn rọ́kọ̀ láti gba ntọ́lọ́ wọn bá fi rán gbọ́ rọ́kọ̀ láti tẹ̀lé ntọ́lọ́ wọn bá fi rán anabi isa قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ìgbà tí ànábì Ìsá alayhi salam tó fura rí pé àìgbàgbọ́ ìní àwọn èèyàn ìní wọ́n fi ń pàdé nítorí wọn bá fi rún ó wá bi wọ́n léèrè ó pè wọ́n níta gbangba ó níta lẹni tí wọ́n ràn mí ṣe ta ni ó tì mí lẹ́yìn láti gbé ẹ̀sìn Ọlọ́run ọba ga àwọn hawariyun àwọn sàábì rẹ̀ wọ́n ní nahnu ansarullah àwa jẹ́ alárànṣe fọlọ̀ àwọ̀ ọ̀ràn ọlọ́run ọba ṣe arìnsìn rẹ̀ ṣe àmín billah agbọ̀ ọlọ́run ọba gbọ́ washhad bi anna muslimun wọn náà jẹ́rìí sí pé mùsùlùmí làwà subhanallah títà àbí rẹ̀ bá jẹ́ mùsùlùmí ohun tó wá bá wọn lánàá bì kí ló wọn bá jẹ́ mùsùlùmí lòun náà jẹ́ torí délé adúpẹ́ fọlọ́ ọlọ́run ọba ò jáwọ́ sí nọ́mbà mú adúpẹ́ fọlọ́ ṣé ẹ mọ̀ pé owó ọlọ́run ló fi wá mọ̀nà wàláhì táwa náà bá mọ̀nà bá a bá ti máa lu koro kánú táwọn ọmọ pé ẹ ah, kìnnìkan ni kìnnìkan kìnnìkan lọ náà ẹni tí o bá ti gbàrú ọ̀nà yóò ṣègbé yóò ṣòfò nínú náà kìnnìkan àpáàdì táyì máa tó nǹkan lọ́mọ àpáàdì. tó adúpẹ́ bọ́lá tó ṣe wá mùsùlùmí eléyìí báyìí kí kí ni gbàgbọ́ àwọn tó ń tẹ̀lé lánàá àwọn ànábì ọlọ́run ọba wa àwọn ẹni tó ń tẹ̀lé lánàá ànábì ọlọ́run pátápátá lẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́ni kúlù amanna billah wa ma unzila ilayna wa ma unzila ila ibrahima wa isma'ila wa ishaqa wa yaquba wal asbaq wa ma utiya musa wa isa wa ma utiya nabiyuna min rabbihim la nufarriqu bayna ahadin minhum wa nahnu lahu muslimun ìgbàgbọ́ àwọn ẹni tó ń tẹ̀lé tàwọn ànábì ọlọ́run ọlọ́run yẹn sọ pé lọ́wọ́ bá gbọ́ ẹ sì sọ wípé a ní ìgbàgbọ́ sí ntọ́lọ́ sọ̀kalẹ̀ fún wa a sì ní ìgbàgbọ́ sí ntọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ fún anabi Ibrahim àti ètò sọ̀kalẹ̀ fún anabi Ismail àti ètò sọ̀kalẹ̀ fún anabi Yaqub àti ètò sọ̀kalẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ anabi Yaqub a sì ní ìgbàgbọ́ sí ntọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi Musa àti tó sọ̀kalẹ̀ fún anabi Isa àti tó sọ̀kalẹ̀ fún àwọn anabi yòókù àwa kì í ṣe òpin yà láàrin àwọn anabi ọlọ àwa sì jẹ́ ẹni tó ṣe é pé ọgbà àpapọ̀lọ̀ ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa náà àbí kìí ṣe bẹ́ẹ̀ ọ̀dà agbàlùkùránì gbọ́ àbá agbàlùkùránì gbọ́ ta ló náà sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àtàwùrọ̀ àtàǹkọ̀tà ló náà sọ̀kalẹ̀ fún anabi musa alayhi sallam sáà gbàgbọ́ injila ta ló náà sọ̀kalẹ̀ fún anabi isa sáà gbàgbọ́ àgbàgbọ́ ṣùgbọ́n nígbàgbọ́ sáà ń gilisi ìgbàgbọ́ tá a tán kókó yéé ti ẹ̀kọ́ sí wẹ́wẹ́ ìgbàgbọ́ ètò túmọ̀ sí pé kò sáyè fẹ́ nìkan láti gbé zàbúrà wọnú mọ́sálásí kọ́ máa ka zàbúrà sáwọn èèyàn létí pàfọ́n zàbúrà zàbúrà báwo kò sáyè fẹ́ nìkan láti gbé májàmú láéláé wọnú mọ́sálásí ipò sì tún wọnú májàmú láéláé náà pé kéènì kò sì sáyè fẹ́ nìkan láti gbé ìjìlá wọnú mọ́sálásí ìgbé akramakumullah ọ̀dọ̀ wọnú bíbélì alukuraan ti la dájọ́ gbogbo nke a ó ti pa gbogbo ẹ̀ rẹ wọ́n mú ẹ̀yìn mi nàná àlè ó bò mọ́lẹ̀ ọ̀pá rẹ̀. ìyẹn sì jẹ́ pé ní góòlù tí ń fòkúta fi sọ́rùn lóbìnrin obìnrin ní góòlù nínú àpàtì abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ kọ̀ wá fi ọ ọ awókuta ọwọ́ tì ó so mọ́kò ọwọ́ agbè sọ́rùn ó ní ó wù mí láti sogi orí sí mi nì a'udhu billah gbogbo góòlù tẹ wá ní torí ẹ islam tó bá ti fún ẹ alukurani tó bá ti fún ẹ òní muhaiminan ala ghairihi minal kutub torí de eléyìí báyìí eléyìí ìgbàgbọ́ àwọn wa ẹ dákun kí gan pẹ̀lú sẹ́tẹ̀sì islam tó mú ìjọba lérò pẹ̀lú rẹ̀ òní wípé kásì ọlọ́wọ́n ọba lọ́kàn nínú ìjọsìn kọjá pò nìkan là ń sìn a sì jìnnà sí ìṣẹ̀bọ sọ́lọ̀ eléyìí ni àkòrí sẹ́tẹ̀sì Islam mú wa ká máa sin ọlọ́wọ́n ọba lónìí kan gbogbo ibi tí wọ́n ti rí mùsùlùmí láyé wọ́n mọ̀ pé ta làwọn máa sìn Allah wọ́n sì mọ̀ ike wọ́n ṣe kíni wọ́n ṣe ṣírk wọ́n ìṣẹ̀bọ sọ́lọ̀ nígbà tí wọ́n náà bá ti jẹ́ bẹ́ẹ̀ kú oríire nu àmọ́ tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ a'udhu ọlọ́mọ ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá sọ fún wa kódà fìràwọn nàgán gbà bẹ́ẹ̀ fìràwọn nàgán gbà ipe iṣẹ́ tí wọ́n ń pè ní islam iṣẹ́ tí islam mú wá òun náà nìkan sí náà lónìí kankan máa ṣẹ̀bọ̀ sọ́lọ̀ àmọ́ gbà ní late hour àsìkò ti bọ́ kó tó di pọ́ gbà ọlọ́wọ́n bá ní wajawazna bi bani isra'il al-bahr فأتبعهم فرعون وجنوده بغيا وعدوى حتى إذا أدركه الغرق قال آمنت أن لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال أني أموى وما إسرائيل صدى أقول شو ما بيرعون أتلوى أتوم أتوم أتوم أتوم أتوم أتوم أتوم á fi hàn yín pa jù yín lọ àfi ká sì pa gbogbo yín run lónìí. ṣùgbọ́n hatta idha adrakahu al-gharaq ìgbà tí títẹ̀rí wá dórí tiẹ̀ náà gbogbo wọn tẹ̀rí gbogbo wọn tẹ̀rí títẹ̀rí wá dórí tiẹ̀ náà. ọwọ́ ni amantu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il. mo wá gbàgbọ́ pé sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ìtàwọn ọmọ israẹli gbàgbọ́ wà ana minal muslimin èmi náà dọ̀kan náà àwọn mùsùlùmí báyìí nínú òkun à ó ké pẹ́ láti fẹ́ kó síbẹ̀ al'ana wa qad asayta qabl wa kunta minal mufsidin ìgbà yẹn wà láàárọ̀ o sì ti kọ́ sí ikú tẹ́lẹ̀ ọjọ́ kan nínú àwọn òbí lẹ́jẹ́ ó túmọ̀ sí pé risalatu al-islam wadihatun hatta lada a'da al-islam ìtẹ́tẹ́sí islam wọn ọ̀hàn kódà táwọn ọ̀tá ìsìn islam ẹnu pé Fir'auna nítorí sọ fáwọn èèyàn nígbà táyé ìgbà tó wà lókè pẹ̀ ó ní pé ana rabbukumul a'la èmi lolúwa yín ọba tó ga jù. ẹ wá wò ń gbà tí ó di pé ẹni tó pera rẹ̀ lolúwa ọba tó ga jù tó lúwa ọba tó ga jù tó ṣẹ̀dá rẹ̀ mú tẹ̀rì sínú òkun tẹnu rẹ̀ fẹ́ wọ́wọ́ ọwọ́ ni ọmọ ntù sọ̀rọ̀ kúkò nílé wí dáadáa mọ́ ọmọ ntù tẹ́lẹ̀ yóò sọ pé àmọ́ ntù nílò ọmọ ntù. ó di pé kò sí wí dáadáa mo gbàgbọ́ báyìí ife kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ó ti pẹ́ ju bàbá yìí bàbá ọ̀daràn ó túmọ̀ sí pé àwọn Islam kan mọ iṣẹ́ tẹ̀sìn Islam ń wá tọ́ ayẹ káwá pé wọ́ káwá pé wọ́ tó jẹ́ mùsùlùmí nínú ìjọ yìí àti rí pé gbogbo àwọn ìjọ tó síwájú gbogbo àwọn mùsùlùmí náà làwọn ẹni tó bá lẹ́sìn inú wọn jẹ́ nínú ìjọ tànàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tani mùsùlùmí ìbéèrè yìí ní àǹfààní nípa pé gbogbo ẹni tí ń bá ń ti ń bẹ ti ń bẹ láyé láti ìjọ tọ́lọ̀ ti tànàbì sallallahu alayhi wa sallam ní ìránṣẹ́ rẹ̀ ìjọ ànàbì náà lápò náà gbogbo ẹni tí máa ń bẹ láyé títí tí òfìdíjọ́ gbẹ̀ndà al láti jọ́ tó lọ ti sí anabi sallallahu alaihi wasallam níranṣẹ́ rẹ̀ nínú ọmọ anabi náà oríṣi méjì ni wọn àwọn kan bẹ táǹpẹ̀ ní ummatu da'wa àwọn wọn ò tí kó pa pé Islam àwọn bẹ àwọn tó ti tó ti gbà àwọn Islam. tó ń tẹ̀lé lẹ́nu anabi sallallahu alayhi wa sallam àwọn eléyìí là ń pè ní kíni àwọn tó ti gbọ́ tó ti gbà adúgbò ẹ̀fọ́ náà wá lọ́kàn nù wọn. àwọn kejì àwọn ni ummatul ijaba ummatul ad àwọn tó ti pé wọn wà ń kó pè wọn. sẹ́yìn náà bá wò wọ́n dáadáa ta ló pọ̀ jù nù wọn ta ló pọ̀ ti gbà tó ti gbọ́ ẹni tí ò tí gbọ́ tí ò tí gbà àwọn ni wọ́n pọ̀ jù ìdí nìyí tó fi jẹ́ pé ó yẹ ká mọ ta ni mùsùlùmí gan mùsùlùmí lédè kúkúrú àwọn náà ni anabiyu muhammadun sallallahu alayhi wa alayhi wa sallam wa sahabatuhu wa tabi'una lahum wa man tabi'ahum bi ihsanin ila yawmi ddin wa kadhalika mu'minul jinn aw musliminu anabi muhammed sallallahu alayhi wa sallam àtàwọn sàábì rẹ̀ àti àwọn ẹni tó tọ́ ipasẹ̀ àwọn sàábì tí wọ́n dé lẹ́yìn àwọn sàábì àtàwọn ẹni tí wọ́n kówó láwọn ilé yẹn pẹ̀lú àwọn tó kówó láwọn ilé yẹn pẹ̀lú àwọn tó kówó láwọn ilé yẹn tí tó fi ń torí irú wa tó fi ń torí àwọn tó tún dé lẹ́yìn wa títí jọ́gbìn dàkìyàmà àwọn ilé yìí ni wọ́n ń pè mùsùlùmí bákan náà àwọn ẹni tó gba ẹ̀sìn islam nínú àwọn àlìjẹ̀nu àwọn tó gba ẹ̀sìn islam nínú àwọn àlùjànnú gbogbo àwọn eléyìí wọ́n ń pè wọ́n ní mùsùlùmí. tó àwọn tó gba ẹ̀sìn islam nínú àwọn àlùjànnú ẹnìkan ní ah, àwọn táàrí ó láti wá fẹ́ mọ̀ nígbà gba ẹ̀sìn islam. قالوا وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا قالوا وبانا وكان nínú àwọn àlìjẹnu sọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam ọsẹ rí wọn sọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam láti lọ gbọ́ alukur'an ìgbà tí wọn débi tẹlẹ anabi sallallahu alaihi wa sallam ti ń kẹ alukur'an wọn sọ fún wọn pé gbẹnu lọ ẹ dákẹ́. àwọn àlìjẹnu rẹ sọ pé wa anna minna al-muslimun wa minna al-qasitun ọ̀n bẹ nínú wa àwọn atẹ́jẹ́ mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí bẹ nínú wa torí àkọ́kọ́ béèrè jẹ́ kó bí alìjánu lẹ́rẹ̀ ni pé mùsùlùmí ni wọ́n ní àbí èsè mùsùlùmí mùsùlùmí ni wọ́n ní àbí èsè mùsùlùmí tòlẹ́ ìtumọ̀ sí pé sí ọ̀rẹ́ nígbà tó kọ̀ láti ṣe islam àní ń bẹ nínú àwọn ẹ̀dá tá a lè fojú rí àwọn ẹni tọ́lọ̀ wọn bá tún ní kí wọ́n máa ṣe islam yìí adúpẹ́ fọlọ̀ torí de eléyìí àwọn eléyìí ni mùsùlùmí torí de eléyìí táwa ni mùsùlùmí kò tó ikú mọ̀ ń jẹ́ mùsùlùmí nítorí pé bàbá àti màmá bí mi mùsùlùmí kò tó ikú mò ń jẹ́ mùsùlùmí torí pé wọ́n sọ mí ní orúkọ mùsùlùmí kò sì tó ikú mò ń jẹ́ mùsùlùmí torí pé mò ń ṣèṣe mùsùlùmí mò ń múra bíi mùsùlùmí orúkọ kọ́lọ́jà bí ìbá ṣe yí pé ìhùwàsí orúkọ kọ́lọ́jà bí ìbá ṣe pé ká ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ tá a láàánú torí ẹ̀ inú ti jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tó ń pe àkọlé rẹ̀ níta ni mùsùlùmí ní tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni láti jẹ́ mùsùlùmí kí ni tó tójú sí mi láti jẹ́ mùsùlùmí kí ni mo gbọ́dọ̀ mójútó ìdí tó sì fi pàtàkì púpọ̀ kí mùsùlùmí ọmọ rí eléyìí ó ní pé ọ̀pọ̀ èèyàn ló wà tó jẹ́ mùsùlùmí láwùjọ wa lónìí pàápàá jùlọ láwọn ilẹ̀ káàró òjíire láwọn èèyàn tó ṣe é pé wọn ò mọ báwo ni jíjẹ́ mùsùlùmí àwọn ti ti pàtàkì tó níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wọn wọn ò mọrú oore wo lọ́lọ́run bá ṣe fáwọn nípa kóso àwọn mùsùlùmí eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ kó máa fẹ̀sìn rẹ̀ kó fi gbà pààrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ipò rẹ̀ ńlá ìlọ́lọ́run bá ṣe fóun nígbà tó sòun ní mùsùlùmí ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe wípé ó ń ṣe Islam lórúkọ ibi tó bá dáa tó bá dùn òun á bẹ̀m̀bẹ̀ nígbà tó bá di ipò kan mọ́ òun gbogbo nǹkan ò sì máa lọ déédéé má apá islam yẹn ti a a'udhu billahi minash shaitani rajim torí di eléyìí ló ti jẹ́ pé ká mọ̀ tani ń jẹ́ mùsùlùmí náà rí ó pàtàkì púpọ̀ nítorí pé mi pẹ̀lú rẹ nítorí wù wá náà ni pé ká ṣẹ̀sìn islam sórí rẹ̀ èmi pẹ̀lú rẹ nítorí wù wá náà ni pé tó bá di lọ́la al-qiyama kájọ́ kan nínú ẹni tó ń fún tírà rẹ̀ gbọ́wọ́ ọ̀tún rẹ̀ èmi pẹ̀lú rẹ kájọ́ kan nínú ẹni tó bá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam wal janna torí di eléyìí báyìí tani mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí arkanul islam al-khamsa ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sáwọn orígun ẹ̀sìn islam márùn-ún kí wá sí kíkọ́ gbọ́ àwọn gbọ́ lásán àfi kó tún máa fi wọ́n sí wà. àkọ́kọ́ wàá gbàgbọ́ yìí pé la ilaha illallah muhammadun eléyìí làkọ́kọ́ a sì dúpẹ́ fọlọ́ gbogbo apátá la gbàgbọ́ gbogbo apáta la jẹ́rìí eléyìí a ti wí láàárọ̀ yìí a sì tún wí nígbà tásìkò òrùn mi bá tuntun gbígba gbólóhùn yìí gbọ́ òun ń sọ̀yàn di mùsùlùmí àti ká wí jáde bẹ́ẹ̀ yẹn bá gbàgbọ́ tí ò wí jáde kò lè jẹ́ mùsùlùmí tí èèyàn bá sì wí jáde lórí ahọ́n lásán tí ò dọ́kàn rẹ̀ mùsùlùmí láàpè ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run mùnáfíkí eléyìí tó túmọ̀ sí wípé eléyìí jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ gbogbo ẹni tó bá ti wí gbólóhùn yìí kílá pè lárí mùsùlùmí gbogbo ẹni tó bá ti sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ó di kíni ó di mùsùlùmí. èèyàn sọ bẹ́ẹ̀ sọ́tọ́ káwá fẹ̀sùn kápẹ́ ìṣe mùsùlùmí kọ̀tọ́ rárá ẹni tó bá ti sọ kọ̀tọ́ kápẹ́ kápẹ́ kì í ṣe mùsùlùmí ẹ̀wọ̀n sáàmà ibn Zayd radiyallahu anhu ó wà lójú ogun ó dá kẹfìrí kan jàkadì ó múdà ó fẹ́ fi pa kẹfìrí kẹfìrí ní la ilaha illallah Usama tó pa síbẹ̀síbẹ̀ nígbà tí wọ́n dé ó sọ fún Ànábì sallallahu alayhi wa sallam nípa ń tọ́ ṣẹlẹ̀. anabi ni akọtẹlẹtẹhu báyìí an qala la ilaha illallah ọpa lẹ́yìn ìgbà tó sọ la ilaha illallah ó ní innama qalahu khawfan min al-qatl ó wù mí nítorí pé ń bẹ̀rù kí n má pa òun ebèrè ni anabi ni wa madha taf'alu bi la ilaha illallah yawm al-qiyamah ó ló ti fi la ilaha illallah sọ ma jọ gbẹndẹ al-qiyamah èyí túmọ̀ sí pé n tó bá ti sọ la ilaha illallah muhammadun rasulullah fa huwa muslim. gbogbo ẹni tó bá ti sọ gbólóyìn mùsùlùmí ni. èyí ti sọ ọwọ́ sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọwọ́ ni ẹ káàárọ̀ ìwọ dá lóhùn pé ẹ káàárọ̀ ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta kí ló dé tẹ̀ dá lóhùn pé wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh ẹni ẹ eléyìí ẹ máa ṣe mùsùlùmí ọkàn sọ la ilaha illallah láti àà ah, ah. wala taqulu liman alqa ilaykum salaama lasta mu'mina ọlọ́ni ọ̀gbọ́dọ̀ sọ fẹ́ni tó bá sálámà sí pé ṣe múmi ni nítorí pé ńgbà tó ti sọ la ilaha illallah kí ló kọ rẹ̀ mùsùlùmí ni ṣùgbọ́n la ilaha illallah tó wí muhammadu rasulillah sallallahu alayhi wa sallam tó sọ nǹkan kan ni tó ti kó léyìn tíyìn ọba pé sí la kò ní wúlò kí ẹ bó ti jẹ́ pé kì gbogbo kọ́kọ́rọ́ ló sí gbogbo àgádágodo àyàfi kéyìn wọ́n dọ́gba tó bá sọ la ilaha illallah muhammadu rasulullah tó ń ṣe ṣiṣẹ́ tọ́ntí gbólóyìn tọ́ka sí nítumọ̀ rẹ̀ tó ń ṣe fi ti gbólóyìn mú wá nítumọ̀ rẹ̀ ṣèwàwò gbólóyìn yóò wúlò fún ọ pípọ̀ gbólóyìn yóò wúlò fún ọ pípọ̀ torí náà ló ti jẹ́ pé gbólóhùn táàbì di mùsùlùmí òun náà ni gbólóhùn tàlá kọ̀kọ́ yẹn gbólóhùn tàlá kọ̀kọ́ ẹni tí ó bá ti sọ kò tí jẹ́ mùsùlùmí ilé ìjẹ́ àkọ́kọ́ lábẹ́ eléyìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí tó bá sọ la ilaha illallah alla ya'buda illallah pé kò gbọdọ̀ sí nǹkan mí yàtọ̀ fọlọ̀ ẹni tó bá fi lè sọ la ilaha illallah kò gbọdọ̀ jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fọlọ̀ kò gbọdọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ ẹlòmíì ní ntẹ́yìn ò lè fún yà yàtọ̀ sọlọ̀ kò gbọdọ̀ sáàdì nǹkan míì níbi tí ò sẹ́ni tó lè fọ́ni àyàfi látọ̀dọ̀ ọlọ́ kọ́mọ kò gbọdọ̀ kí gbàjarè lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ kò sì gbọdọ̀ dúró ẹran lórúkọ nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ kò sì gbọdọ̀ bẹ̀rù kankan ní ìbẹ̀rù tá a gbọdọ̀ gbẹrù rẹ̀ lọ bá nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ kò gbọdọ̀ gbé lọ bá nǹkan míì tọba wa béèrè pé irú ìbẹ̀rù wo ni ìbẹ̀rù póríṣiríṣi ìbẹ̀rù wà èyí tó ṣe wípé a gbọdọ̀ gbé bá nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ òun náà ni kó o náà bẹ̀rù wípé nǹkan kan àbẹ́nìkan ó lè faburú sí ọ lẹ́yìn ọlọ. tí èèyàn bá bẹ̀rù bẹ́ẹ̀ tí ọba bẹ̀rù kankan bẹ́ẹ̀ tí ìsopọ̀lọ̀ nìkan lọ́n bẹ̀rù torí pọ́lọ̀ ọba ni ànáfẹ́ ó dọ́ọ̀rù ọlọ́ba tí máa ń ṣeni láǹfààní ọlọ́ba tí máa ń fìnira kan ni. tí ọba ti wá lọ bẹ̀rù èèyàn àbọ̀ bẹ̀rù kankan ipò ló lè faburú sí ọ yàtọ̀ sọ́lọ̀ kí lorúkọ eléyìí èèyàn ti ṣẹbọ sọ́lọ̀. òun wò pé ọlọ́run fẹ́ àbọ̀lọ́run ti ẹ̀kọ́ lágbájá lè ṣe ọ láburú tí ẹ bá ti rò bẹ́ẹ̀ tó sì gbà bẹ́ẹ̀ ó di kíni kọ́dọ̀ ṣẹbọ ọlọ́run bá kọ́dà kún kọ́ sànù wa. ìbẹ̀rù oríṣi kejì tí ò tún tọ́ka gbé lọ bẹ́ẹ̀ lómi ìyàtọ̀ sọ́lọ̀ òun náà ni ká bẹ̀rù kankan kọ́ wa mú ni mọ̀sí tọ́lọ̀ fi pa wá láṣẹ. ká bẹ̀rù èèyàn ká bẹ̀rù kankan nítorí bẹ̀rù tá à ń bẹ̀rù rẹ̀ ká má ṣe tọ́lọ̀ bí ká má bẹ̀rù bàbá wa ká má kírun torí bàbá ní tọ́wọ́ bá tún kírun wa gbà fọlọ́ kí wọn náà ti torí rẹ̀ kọ́ má kírun tọ́ba ṣe bẹ́ẹ̀ o ti ṣe ti ṣe wọ̀

kéèyàn bẹ̀rù ná kéèyàn bẹ̀rù kòtò kéèyàn bẹ̀rù kápẹtọ ọmọ rẹ báwọn eléyìí ò burú kò burú ká bẹ̀rù rú eléyẹn ah, ẹyà ọyà òkúta bẹ̀rẹ̀ bọ ah, ẹ̀rù ti bà mí bẹ́ẹ̀ ni ọyẹ kọ bẹ̀rù rú eléyìí ejò wọn ní ẹ̀rù bà ọ kò burú akeke ni ẹ̀rù bà ọ kò burú eléyìí wọn ń pè ní alkhawfu. ọba kan tó tó láti dúdú tó jọ́sìn fún àfihàn ọlọ́run ọba nìkan ṣoṣo ọgbọ́dọ̀ máa pidán ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ di bàbá bàbá bàbá aláwo ọgbọ́dọ̀ di ìyá aláwo ọgbọ́dọ̀ di baba alásàjì baba òfìràkù ọgbọ́dọ̀ jìnnà sí gbogbo eléyẹn nítorí pé wọ́n ti gba la ilaha illallah àwùgbọ́ gbogbo pálapàla gbogbo kẹtẹkẹtẹ gbogbo rádaràdá èèyàn máa jù lẹ̀ ni nítorí pé sẹ́yìn bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ èèyàn jìnnà sí gbogbo sọ́ba takùtọ̀ lọ́wọ́ bá ní. lẹ́yìn tó bá gba muhammadu rasulillah sallallahu alayhi wa sallam gbọ́ ọgbọ́dọ̀ jẹ́ni tó ti pé wọ́n máa tàbí sallallahu alayhi wa sallam nínú tọ́fẹ́ àti tọ́fẹ́ gbogbo sáré bá pa á láti wàá tẹ̀lé. oníjẹni tí ma yiri rẹ wò bákan náà ìròyìn tánàbí mú wá fún wa wàá gbàgbọ́ òní máa yiri rẹ wò ànábì nínú ìròyìn tó mú wá fún wa ó ní tí wọ́n ti gbókùú sínú sàárè rẹ̀ ọlọ́wọ́n bọ́ dẹ́mi padà sí lára tí wọ́n bá dẹ́mi padà sí lára kódà yóò máa gbọ́ ìró ẹsẹ̀ bàtẹ̀ yín tẹ́ ẹ sí gbogbo ilé àgbọ̀dọ̀ gbàgbọ́ bísẹ̀ mi padà sí láàtínú sàárè ó ti yàtọ̀ síbẹ̀ mi ṣe ń bẹ lára rẹ̀ kó tó wọnú tó bá jẹ́ kó jọra wọn ni ah, ẹnu kó sí sàárè kọ́ bọ́ta ni wípé èmi ọ̀fẹ́ gbé bákan náà anabi sallallahu alaihi wasallam ló ti sọ pé wọ́n rán mẹ́lẹ́ka méjì sí orúkọ àkọ́kọ́ wọn jẹ́ munkar orúkọ ìkejì ń jẹ́ nakir munkar àti ni ẹni àwọn màlíkà méjèèjì wọn àdájọ́ kò nù sàárè ẹnìkan wá ní ẹ̀dá kùn ó ẹ̀dá ṣé bí sàárè ṣe máa gbòòrò wọn wà àdájọ́ kù màlíkà ní ó tún wá pẹ̀lú ẹ̀dá kùn wá nǹkan mí ọgbọ́dọ̀ gba gbogbo ìròyìn tánàbí bá mú wa gbọ́ ọgbọ́dọ̀ yírí wò ọgbọ́dọ̀ máa bẹ́ẹ̀ bisu Allah ìṣẹ́lá tó ṣe sọ fún wa ó ní ẹ máa pa àwọn ajá ẹ máa pa àwọn ajá àyàfi ńgbà tó yọ ó ní ẹ máa pa àwọn ọmọ àyàfi ajá dúdú àwọn sábẹ́ ni kí ló ń yàtọ̀ dúdú àti pupa àti funfun tí bá já náà gbogbo wa wọn ni aswad al-bahim shaitan wọn lè tó bá dúdú birikiti àṣetán ni ẹnìkan rẹ o ọlájà dúdú gba gbogbo bá mú ọgbọdọ àbẹlẹ túmọ̀ sí pé kẹ́ ẹ máa nta nabi ọ̀sọ́ kẹ́ lánàbí sọ kẹ́ wàá máa máwìn èèyàn gba rọ́gbọ́ à eléyìí lọ́fà ló fi jẹ́ pé sọ agbọ́dọ̀ mọ̀ pàdé ti ta sọ àdéhùn tó ṣe kéni tọ́fẹsẹ̀ rìn lẹ́nu nítorí pé tí n tẹ́ sọ tí o bá fẹsẹ̀ rìn lẹ́ látọ̀dọ̀ ànàbí sallallahu alaihi wasallam nù èèyàn ò sì pé ń sin lọ àyàfi níbàámu wa. eléyìí tó túmọ̀ sí pé ẹnìkan lálù súnà ẹnìkan lálù kíní kan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ torí pé a gbọ́dọ̀ sí náà àyàfi pẹ̀lú tànàbì mú wa a gbogbo wa á di uniform àbá ní di uniform á di uniform. bákan náà ká dìnnà tẹfẹtẹfẹ sí gbogbo tànàbì sallallahu alaihi wa sallam tọkọ fún wa eléyìí ń bẹ nínú pa àgbà wa Muhammad sallallahu alaihi wa sallam àgbọ̀ kí ẹ bó nínú àmì pàgbà anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbọ́ pé gbogbo gbàtà bá ti dárúkọ anabi yìí ká máa sọ pé kíni sallallahu alayhi wa sallam tolukọ anabi sallallahu alayhi wa sallam sọ pé albakhiru man dhukirtu indahu falam yusalli alayhi wọn ni ahun olùlẹni tí wọn dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tọkọ láti ṣe àtàlátù fún mi anabi muhammed sallallahu alayhi wa sallam so eléyìí yóò tọ́ka sí yẹ bó ti ṣe jẹ́ pé téèyàn bá gba la ilaha illallah gbọ́ ó ti di mùsùlùmí tọgbà muhammadu rasulillah sallallahu alayhi wa sallam gbọ́ ó di mùsùlùmí àwọn olùmọ̀ wa sọ pé tíyẹn kan bá wá ní títún lòun fẹ́ gba islam òun náà fẹ́ di mùsùlùmí ṣùgbọ́n wa sọ pé ashhadu an la ilaha illallah ni wọ́n sọ òun ní sọ pé wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sáà lọ́dọ̀ rẹ̀ àbá nígbà wọ́n ní tó bá jẹ́ pé irú olúwa rẹ̀ àmàmà ikpọta anabi ni a mama ikpokorira anabi sallallahu alaihi wasallam a sì mama ikpe kò ní tẹ̀lé ta anabi sallallahu alaihi wasallam a gbà lọ́dọ̀ rẹ̀ kó di mùsùlùmí. àmọ́tà bá ti mama ikpe onítọ̀hún yẹn ọ̀tá anabi ni ọ̀fẹ́ràn anabi sallallahu alaihi wasallam a sọ pé òní di mùsùlùmí àbíkọ́ sọ pé ashhadu an la ilaha wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. bákan náà a rí i pé eléyìí ní orígun àkọ́kọ́ nínú àwọn orígun ẹ̀sìn Islam àwọn olùmọ̀wá pé tó o bá gbàgbọ́ tó o bá sọ jáde o ti di mùsùlùmí wọn á ní báwo ló ti ti ṣiṣẹ́ tọ̀ o lè ṣiṣẹ́ tọ̀ àyàfi kọ́ ọ jẹ́ni tó nímọ̀ nípa rẹ̀ torí pọ́nà ọba ní illa man shahida bil haqqi wa hum ya'lamun àbáwọn tó bá jẹ́rìí òdodo tí wọ́n sì mọ̀ nípa táwọn jẹ́rìí nípa rẹ̀ èèyàn ò lè jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún láì jẹ́ pé èèyàn máa ọlọ́run ọba wa ipò nìkan ńlọba tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún. èèyàn ò sì lè jẹ́rìí ipò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni síwájú kéèyàn tó mà tani ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìgbésẹ̀ kejì nínú ìtọ́sọ́ ní di mùsùlùmí oní àná ká máa gbẹ̀rún dúró jàmá ká máa gbẹ̀rún dúró as ẹni tí bá ń kírun ó ní mùsùlùmí ẹni tí kìí bá kírun kìí ṣe mùsùlùmí anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹ rí i pé láti ọjọ́ tí ọlọ́run bá ti ṣe ìrun lọ́rùn àyà lórí ìjọ yìí anabi sallallahu alayhi wa alihi wa sallam wọn ò kírun àyàfi ní jàmá kódà gẹ́gẹ́ bó ti ṣe wá nígbà anabi sallallahu alayhi wa alihi wọn wá sí mọ́ṣáláṣí níjọ́ kan wọn bá kí wọ́n ti kírun jàmá wọn wá lọ sílé wọn kó àwọn aráalé wọn jọ wọ́n kírun jàmá láti ìjọ sọlọ ti sèrún lọ́rùn ayẹ anabi sallallahu alaihi wa alihi wasallam wọn ò kírun àyàfi ní torí ẹ ìrún pàtàkì kọjá gbogbo bá ti bá ti mú wọn ní òkè wà tọ́lọ̀ ọba fi ṣe tẹ̀wọ̀hídì lọ́rùn ayẹ ibẹ̀ náà tọ́lọ̀ ti ṣe zaka lọ́rùn ayẹ àtàwẹ̀ àti hajj ṣùgbọ́n eléyìí ń tọ́ka sí bí irun kíkí ti ṣe pàtàkì tó jẹ́ máa. irun ó pàtàkì ó sì jẹ́ bàbàrà tayọ gbogbo bá a ti ṣe mọ̀. torí rẹ̀ ìní Umar radiyallahu anhu inú ti sọ pé la habba fil islami liman taraka as-salah. kò sí èrè ń jẹ fẹ́nikẹ́ni nínú islam lópin ìgbà tó bá ti parun kíkí tí èèyàn bá pa irun tì kíkì kò sí èrè kan tó lè rí jẹ lábẹ́ islam àwọn olùmọ̀ràn ti sọ pé má ajma as-sahabatu ala anna tarka shay'in min arkani al-islam kufrun ka ijma'ihim ala anna tarka as-salati kufr. àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam ẹnu òkò lórí pé nǹkan kan bẹ nínú àwọn orígun ẹ̀sìn islam tó ṣe pé tá a bá pàṣẹ á di kèfèrí bẹ́ẹ̀ ni wọ́n ti ti kò lórí pé gbogbo ẹ̀ tó bá fi hàn kíkí sílẹ̀ ó di kèfèrí. ẹ jẹ́ kí ẹ jẹ́ amójútó ọ̀run jẹ́ máa. النبي صلى الله عليه sallam wọ́n ní al-ahdu alladhi baynana wa baynahumu as-salah faman tarakaha faqad kafara. májàmú ti ń gbogbo ẹni bá ti lè fi rún òdì kèfèrí ah ọlọ́run ọba dákun ṣàánú wa. bayna ar-rajul wal-kufr wash-shirk tarku as-salah bẹ́ẹ̀ làdé ti sọ. ìdí ń bẹ láàrin èèyàn àti kó di kèfèrí àti ẹbọ ṣíṣe

ó ní nínú rẹ̀ ní ká lọ kírun jàmá nínú ojú ọ̀nà màtọ́lọ̀ jùlọ ànábì sallallahu alaihi ní ká lọ ẹ bá fi ráàlì ẹ sì lànà ànábì ráàlì ó ní mo rí wa lẹ́yìn ike ẹnìkan kì í pé sí àyàfi mùnáfìkì tí rẹ̀ kojú hàn kódà mo rí wa máa kọ́kọ́ lọ́rùn fún gbé wá sí tẹ́lẹ̀ méjì wọn máa gbé bọ̀ títí wọn fi gbé wọn nù sáfù. subhanallah afọ́jú kan tọrọ lọ́dọ̀ anabi sallallahu máa lé ní ní bẹ́ẹ̀ ni ní máa dáhùn náà gbọ́dọ̀ wà. ọlọ́run kò ní fọ́ wa lójú o kò ní láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa agbádùn àlàáfíà ń bẹ ojú ń bẹ ẹsẹ̀ ń bẹ ẹlẹ́kùn ẹjẹ́ wa. ìbọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n sọ hayya ala salah hayya ala falah láti fi tipa làbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nílọ kírun ìbọ̀pọ̀lọpọ̀ máa ń sẹni pé ó kírun àṣùbà nítorí pé ìrun àṣùbà ọ̀pọ̀lọpọ̀ kà fún bí mọ́sálásí nílẹ̀ káàrọ̀ ìdílé tí ẹ̀ máa lọ ẹ̀ rí pé àwọn mọ́sálásí máa sábà fún lásùbà kí ló fà torí pé àwọn yẹn lọ mùsà èrò tiwọn ni pé àwọn lọ mùsà pé lónìí kọjọ ìrèbà torí tí wọn bá lọ kí òun òkùtọ́ ọba òun ìrun zoro wa ńkọ́ ìrun asiri ńkọ́ ìrun magrib ńkọ́ ìrun ìṣá ńkọ́ báwo ni gbogbo ntọ́ ọba tùjọ́ náà sí lálùbáríkà ìgbà tí wọn bá fi gbogbo òun ráàlì wọn wá ní ike àwọn ará àdúgbò kọ́ bẹ̀rù torí mọ́sálásí làwọn rí àwọn òrìjàmá aráàlú gan ni kọ́ bẹ̀rù ọlọ́ lọ́pọ̀lọpọ̀ lu torí àwọn mọ́sálásí wà wàláhì ṣùgbọ́n àwọn èèyàn lọ kírun tọ́ da bẹ́ẹ̀ kọ́ da tá a bá fẹ́ ma báwo làwọn èèyàn ti mójútó ẹ̀sìn ọlọ́wọ́n ọba sí nílùú kọ̀ọ̀kan mọ́sálásí wọn ni kẹ́ ẹ máa wò ẹ wo bí èèyàn ti pọ̀ mọ́sálásí ẹ wo bí wọ́n ti kéré sí tí ẹ bá ti rí sí àwọn èèyàn tí wọ́n ń pọ̀ mọ́sálásí àmì ń bẹ́ tí ẹ bá ti rí pé àwọn èèyàn wọ́n pa mọ́sálásí wọn lọ ni ọlọ́mọ amójútó ẹ amójútó kíkí wàhálà tó bá yẹ pé ìlú tìyẹn ń gbé ògidì mùsùlùmí lásán ni agbọ́dọ̀ tún sọ bá ń ṣe sọ yìí tọ́ba wa jẹ́ pé ìlú tó yẹ pé kèfèrí pọ̀ ńbẹ̀ ńkọ́ àwọn tó fẹ́ jalè ìmánì wọ́n pọ̀ ńbẹ̀ àwọn tí ń fẹ́ ká jí mùsùlùmí ká sì falẹ̀ di kèfèrí wọ́n pọ̀ ńbẹ̀ tó ká máa fi ẹ̀sìn wa ráàlì kò ká fi ráàlì. ìrun tẹ rí ibà ó ní ìmáàdù tì gbogbo ẹni bá ti fi rún ráàlì gbogbo ẹni yàtọ̀ sí yóò fi ráàlì jù bẹ́ẹ̀ lọ. Bakana, náà mùsùlùmí ni gbogbo ẹni tó bá lówó tí zaka mùsùlùmí gbogbo ẹni tó lówó tí ń yọ zaka ẹ wo adúrú ọba bá fún yàn yọ ọlọ́wọ́n bá ní nínú ogójì kọ́ yọ dá nínú ogójì kọ́ yọ pín kan ìpín kan bá yọ ní táwọn yọ zaka torí pé ọlọ́wọ́n bá láti zaka torí àdìsí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ní máa nàkóso máa lò min zaka ò kí owó dínkù. ìdí mi tó jẹ́ pé agbọ́dọ̀ máa parọ́ wà fún gbogbo àwọn ẹni tó lówó nínú àwọn mùsùlùmí ìgbé zaka dúkìá wọn. kí láwọn zaka a máa yọ zaka rẹ̀ òun náà ni owó wúrà tàbí fàdákà tàbí tó nítumọ̀ wúrà tàbí fàdákà bíi náírà tá a ná yìí. bákan náà èrè oko èrè oko láwọn tójú oúnjẹ wóró àwọn eléyìí ayọ̀ zàká wọn àwọn kúmọ́ ọlọ́wọ́n bá wa òfin rẹ̀ ó dá lórí wípé káyọ̀ àrùṣọ̀ ìdá kan nínú mẹ́wàá nínú àǹfààní oko dárí lópin ìgbà tó bá ṣe é pé oko yìí báyìí ńṣe ló máa ń fà ní jáde látàrí òjò tọrọ láti sánmà kì í ṣe pàrọ̀ ń pọn mí dà sí i ìsàrà là ń ra mí là ń ra omi tá à ń dà sí ṣùgbọ́n tòótọ́ ọ̀rọ̀ láti sánmà lọ́lọ́wọ́ bá fi mú jáde ayọ̀ ìdá kan nínú mẹ́wàá eléyìí tó túmọ̀ sí pé tíyẹn bá ní khamsata awsuq wal wusku sittuna sa'an was-sa'u arba'atu amdadin bimuddi nabi sallallahu alayhi wa sallam èyí tó túmọ̀ sí pé tíyẹn bá ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù àbí ń tútù bẹ́ẹ̀ lọ láǹfààní oko ìgbà náà zaka tó wọnú èrè oko èèyàn kí lára ayọ ìdá kan nu mẹ́wàá kí ni ìdá kan nu mẹ́wàá ẹgbẹ̀rún kan àtọgọ́rùn méjì múdù jẹ́ ọjọ́ ọgọ́rùn kan àjogún ọgọ́fà múdù onìkan láyọ ní zaka ẹ dákun sọ́pọ̀ ẹ wá dúró tọ́lọ̀ fún wa ẹ wò bí yọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan ọ̀sìn ilẹ̀ yẹn bá ní gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí ràkúnmí nínú ogójì àgùntàn àgbò tàbí ewúrẹ́ tàbí ògúnfe ọlọ́run bá ní kọ́ yọ̀kan mélòó lọ́sẹ̀kù mọ́kàndínlógójì bẹ́ẹ̀ náà máa yọ ọyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan títí tí ó fi pé ọgọ́fà ọgọ́fà ẹ̀yọ̀kan náà lọ́yọ̀ fún ọgọ́fà lẹ́ẹ̀kan ìgbà náà ló tó yọ méjì pọ̀ kò kúkú pọ̀ ọba tó fún ọ ní bẹ́ẹ̀ náà ni ràkúnmí ó dìgbà tó bá pé márùn kó tó yọ àgùtà kan ọ̀hún á ní yé yọ àgùtà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún títí tí ó fi gbé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ́ ìwá pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló tó yọ ràkúnmí kan Ètò ti kéré nu ràkúnmí ló yọ fún un. màálù èwẹ̀ ó dìgbà ó bá kọ́gbọ̀n kó tó yọ tẹ̀bí àbí tẹ̀bí yà á gbogbo eléyìí ń bẹ́nu àánú tó náà wọ́n bá ti fún wa tọ́wọ́ á dáa àwọn bàbá ti ń sin ewúrẹ́ ipe ńgbà tí ewúrẹ́ yín gbógójì àwọn akóso kan lásìkò àti yọ zàká fẹ́ pé torí pé oṣù kan ní fọ́ọ̀d yàní hawalan alhawl ọdún kan fẹ́ pé tí àgùntàn yín pọ́dún ẹ kó méjì nù rẹ lọ tà á ẹ̀wọ̀n gbógójì ní méjì ṣé zàká wọn bẹ̀. kọ́ wọn bẹ̀ ó nígbà wọn gọ̀ <laughs> ọ̀ gọ̀ ọlọ́run bá ló yọ̀ so bẹ́ẹ̀ ni wọ́n máa ti lọ́dọọdún bẹ́ẹ̀ ni wọ́n máa ti lọ́dọọdún ọlọ́run bá náà ní sọ bá a kà kàkà kí àgùntàn rẹ̀ ọ̀pọ̀ kọ́ máa kọ́ gbọ́rùn ọgọ́rùn táwọn náà ní yọ zaka ni táwọn náà ní yọ zaka ẹni yọ zaka di agiriki torí pé adìẹ mélòó náà wà ní tó fi yọ zaka èlò tọ bákan náà ẹni tó gbé sú bóòlù bóòlù wọn ṣe yọ zaka tiẹ ẹni tó gbé ẹ̀gẹ́ báwọn ló ń ṣe yọ zaka tiẹ ẹni tó ní kí mọ́ngòrò bóòlù ló ṣe yọ zaka rẹ̀ ẹni tó ń gbé tòmátò bóòlù ló ṣe yọ zaka rẹ̀ gbogbo àwọn ilé yẹn zaka tiwọn zakowó ni wọ́n yọ nígbà tí wọ́n bá ta àwọn nǹkan tí wọ́n ń sìn àbí tí wọ́n bá ta aṣọ tó gbìn àbọ̀ tẹ̀gẹ́ tó gbìn àbí tòmátì tó gbìn gbogbo tó o bá rí wàá wá kún owó mi tó o bá ní wàá wá yọ zàkówó fún wa zakowó lọ́yọ̀ fáwọn eléyàn kìí ṣe zaka adìẹ kìí ṣe zaka asu kìí ṣe zaka ẹ̀gẹ́ kìí ṣe zaka tomato bákan náà tó bá jẹ́ni tí ń rà tí ń tà ń kọ́ náà yọ zaka. lọ́dọọdún wàá máa yọ zaka ọ̀nbẹ nínú wọn ẹni tó ń pè ní tajiru mudir ẹni tó ń pè bí ṣe ń tà ní rà bí ṣe ń tà ní rà òun náà ń tà ń rà ń tà ń rà ní ìsìgbá ìsìnkúrú lóní lọ́wọ́ lásán eléyìí yóò owó tó ní papọ̀ mọ́ ọjà tí ń bẹ lórí àtẹ rẹ̀ yóò mọ̀ fún ní ogójì sọ́pọ̀ kọ̀pọ̀ mọ́tò ń tà ní ó sì lè ta ní nine hundred thousand ó sì lè ta ní eight hundred thousand èwo ló wà láàrin nine hundred ló ti rò seven hundred ni wọ́n rà kí ṣe seven ló ti rò kọ́mọ́jà ń bá àwọn aláìní. tọ́ nítorí délé àti níní kó zero one thousand kọ́mọ́jà pa abẹ́ sábòsí fún ọ fi gbé àwọn oníjọ́ gbà torí ẹ̀ láti ní kó sí nine hundred. tọ́ bá padà wá ta one million sínú. so ńgbà tọdún kan bá pé lórí owó yẹn ó ṣírò yẹn tó ṣeéṣe kọ́ ọ̀tá wá sí mọ́wó tí ń bẹ lọ́dọ̀ rẹ wá wá yọ̀dá kan ní ogójì agbọ́dọ̀ mójútó ọ̀ràn yẹn ni kò sí nínú nǹkan tó jẹ́ nàmbà fẹ́ nàmbà túláàsì ẹ mọ̀ pé torí pé àwọn àkọ́kọ́ láti yọ ẹni Abubakar ló ti kéde ogun lé wọn lórí tí gbogbo pẹ̀lú rẹ̀ bá wọn a rí i pé wọ́n sọ fún wa wọ́n sì ṣùgbọ́n èèyàn púpọ̀ lọ gbọ́ èèyàn díẹ̀ lọ dáhùn láwọn ìlú kan àwọn olówó wà ń bẹ̀ jọjọ láwọn mùsùlùmí ṣùgbọ́n èèyàn mélòó ní yọ zaka tọ́ba ní kò yọ zaka má lérò wípé bóyá mọ́sálásí wọn ni kò mú wa má sì lérò pé bóyá àwọn ni kò wa rárá o ọlọ́run bá ti sọ àwọn talẹ́ tí wọ́n bá ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam tó o bá mu wá àwọn ẹni tó o bá kó fún láwọn àfà kéde kó wọ́n jẹ fúnra wọn ibi tó lọ́wọ́ bá ní kó wọ́n kó lọ ni wọ́n kó lọ. àwọn bùkọ́rà àti mẹ̀sákì àtàwọn ẹni tí ń ṣiṣẹ́ lórí àtúkú sàkájọ àwọn ẹni tó jẹ gbèsè àwọn ẹni tó jẹ pé eh, wọ́n ti pè àwọn ẹrú wọ́n fi ra ẹrú wọ́n tukú olóko ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ni wọ́n pín zàká fún ẹja mójútó ẹnìkan wá ní tó àwọn òkú tì lówó bẹ́ẹ̀ ni ọ̀ ń gbọ́ ọ̀lẹ̀ náà ọlọ́wọ́n bó di luwa alálùbáríkà yóò sì ràn wá lọ́wọ́ lórí àti lè máa yọ gbogbo ẹni tó wò sí ẹ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò lè yọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti kọ́ kàn rẹ̀ wà kò ní lè yọ tó lọ́wọ́ wọn ni máa yọ nítorí pé léyà ó fi ọkàn lẹ̀ láti máa ṣèrántí ọlọ́ ìrántí ṣùgbọ́n ẹni tó bá yẹ kọ́kàn ló kówó sí kò ní sáyè ń bẹ̀ má láti ronú tọ́ náà wọ́n máa ń máàlí máàlí máàlí máàlí náà ni ó ti tó fi kú pé owó mi ni owó mi ni owó mi ni nígbà tó bá dúró àlùkìyàmà látàrí pé ọ̀yọ́ zàká ọlọ́wọ́ wa fi àjọ pẹ̀lú tó kójọ nílé ayé owó ọmọ wa sọ fún ọ torí pé tó bá pé màálù lóní abirà kúmi lóní abákùtà lóní abirúrẹ́ lóní tó kọ̀ láti yọ zàká rẹ̀ ọlọ́wọ́ bó yàwó ràn wọn padà yóò di ètò burú tó tún rírí jù nínú ètò lọ́wọ́ máa fi fìyà jẹ́ nínú náà àwọn ejò ńlá ọmọ wọn pé sọ́wọ́n máa wọ́n bí gbà ìrìn nà kò yín rí ìmọ̀ yín ọjà ah, òde máa wá ẹnà máa ló ka ẹnà kẹrìnzókà tẹbí mi lówó rẹ mi ni dúkìá pípẹ́ ọ̀rọ̀ tó kójọ láyé ọlọ́run bá dákun ṣàánú wa tó bá tó bá yẹ pé náírà at the end of the day inú kó di gold àbí kó di silver tó ń fún yóò di àwọn abọ́ ńláńlá abọ́ góòlù ńláńlá nínú náà wọ́n àmọ́ agbe gbóná wọ́n àmọ́ fi ráwọ́ la àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ iná ti gbóná tẹ́lẹ̀ wọ́n tún mú abọ́ kòǹgèrí gbóná wọ́n tún dàbò yàn kọ̀ wá sí pé fọ́sẹ̀ kan fọ́sẹ̀ méjì torí pé láyà fi ha wà láyà hìyà ẹni tí ń bẹ́nu náà ní kú kò sì ní sẹ́mi ọlọ́dà kọ́mọ́sí wa lọ́ọ́ máa ẹtí máa ń gbàwé mùsùlùmí ni wàláì tí ìbá ti pọ̀ ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ gbàwé a oró oúnjẹ kìí ṣe pé kò sí oúnjẹ lé ọ̀jẹ́ ìyàwó ń bẹ omi ògbẹ́ngbẹ́ òmú nítorí pọ̀ ọgbọ́n ọba gbọ́ náà ọba fi sọ pé yàtọ̀ àmọ̀hù wa ana torí délé ẹja mójútó àwẹ̀ gbígbà ẹni tí bá ti ń gbà àwẹ̀ mùsùlùmí ni ṣùgbọ́n ní tí lati Ramadan náà dé kókò láti gbà àwẹ̀ ọ̀ abilé rẹ̀ tẹ́ gbà ó ní ìyàwó ń travel ìyàwó rẹ̀ travel ní kíni ó ní kò sẹ́ni tí ó dáná sàárì fóun yẹn àmì pé ìsìláàmù ò sí lára rẹ̀ ni o kí máa gbà kó sì mójútó kó sì afikọ ọma ọmọ akara pé ọkàbùkù kí bàbá wọ́n gan ẹni tó tún bẹ̀bẹ̀ òun náà kàbùkù àà ó ti fẹ pọ̀ jù torí pé ẹni tí ń sẹsìn kéé kara nítorí dáadáa tó ń retí lọ́dọ̀ látàrí yẹn bákan náà nínú àwọn nǹkan tó tún pé téèyàn bá ṣe tí hajj hajj mùsùlùmí ni mùsùlùmí ni lókùnrin àti máa ọlọ́run ọba wa ó ní wọlé lẹ́yìn alẹ́ nẹ́sẹ̀ hijjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run ọba ṣe hajj lọ́rùn àyàn lórí àwọn èèyàn sẹ́ni tó bá lágbára nínú wọn láti débẹ̀ ṣùgbọ́n wa man kafara fa inna Allaha ghaniyyun 'anil 'alamin gbogbo ẹni tó bá kọ̀ láti lọ sí hajj tó sì lágbára láti ṣe eléyìí jọ́kan ní tafsir tó lówó kọ́ lọ sí hajj o ẹnìkan wá ní kéésì pé wọn gbọ́ pé ó yẹ kéèyàn lọ sí hajj ẹrù ń torí wọn ní òkè kan bẹ òkè jẹ́wọ́ ẹsẹ ni. àti ọ̀daràn wa nìwọ̀ kí ni ń bọ̀ gbàtí sọ ọ̀daràn lẹ́yìn náà kò sókè jẹ́wọ́ kankan kò síbi tí ti lè mú ọ tó kò sì dìgbà tó bá dé náà láti ọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní man malaka zadan wa rahila tublighuhu al-bayt thumma lam yahruj falaysa lahu illa an yamuta yahudiyan aw nasraniyyan ẹni tó bá ní agbára ẹni tó gbèdé Mẹ́kà ó sì ní agbára ohun tí ó pa lẹ́sẹ̀ tí ó lò tó wá kọ̀ láti lọ sí Mẹ́kà lọ sí hajj kò sí ní tọ́sẹ̀ fojú kó kú yahudi àbí nasara lọ ọlọ́run bá dákun ṣàánú wa o torí délé wọn lọgun fún wa èyí tẹ lówó lọkùnrin àti lóbìnrin lọ sí hajj ẹ má fi palẹ̀ wọ́n lọ́gùn rẹ̀ fún wa ẹ̀yin tẹ́ lówó lọ́kùnrin àti lóbìnrin ẹ má fi palẹ̀ ẹ lọ sí hajj nítorí pé ẹ̀yin lẹ́ ń bẹ lónìí ẹ̀ mọ̀lẹ̀ tí ọmọ lọ́la èèyàn lágbára láti lọ sí ó fi palẹ̀ ó ṣeéṣe kí àìní kó gbẹ̀yìn níní ó ṣeéṣe káàárẹ̀ kó gbẹ̀yìn àlàáfíà ó sì ṣeéṣe káìrojú kó gbẹ̀yìn ríra yìí ó sì ṣeéṣe kí ẹni tí ń sọ̀rọ̀ kó dòkù onídìí eléyìí má lọ lára o ẹnìkan wá ní ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dá mi lóhùn mo lówó tí mo fi lọ sí hajj ṣùgbọ́n ti kọ́lé ṣé kí n kọ́lé náà ni àbí kí n lọ sí hajj náà lọ sí hajj náà kó tó kọ́lé nítorí pé tí o bá kú hajj lọ́lọ́run bí ọ léèrè kò ní bí ọ léèrè pé tó fi lélẹ̀ láyé hajj lọ́lọ́run bí ọ léèrè kò ní bí ọ léèrè pé tó fi lélẹ̀ láyé ó kú oríire ẹni tó lọ sí hajj wọn wá ní irú hajj ìwánu alhaji tí òrí bi dé sí inshàlá yóò rí bi dé sí lálùjẹ́nà torí di eléyìí báyìí tó o bá wá lọ tó ọkọ létò tó lọ oore náà ni tó o bá wá rí lẹ́kọ́tọ̀ lọ wàláhì oríire ni oríire ni ẹ gbọ́ ni gbọ́dọ̀ hadith Abi Hurairah radiyallahu anhu èyí imaamu Bukhari rahimahullahu ta'ala gbẹjáde nù sahihi wa wọn ni man hajja lillah falam yarfud walam yafsuq kharaja min dhunubihi kayawmi waladatu ummuh wọn gbogbo ẹni tó bá ti hajj tọ́lọ̀ nítorí tọ́lọ̀ ló fi ṣe kéde torí kenya tó wá jìnnà sí gbogbo pálapàla tó tilẹ̀ sí wàá pòkì lásìkò tí ń ṣe hajj yìí báyìí ọlọ́run mú jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijó tí ara ẹ̀bí sáyé tí ò lẹ́ṣẹ̀ ẹ dákun ṣé eléyìí tó eléyìí tó kó lọ àbí ò tó kó lọ wàláhì ó tó kó lọ sí. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní alhajj mabrur laysa lahu jazaa'un illa al-jannah hajj tá ṣe dáa dọ́gba pẹ̀lú lànà anabi sallallahu alayhi wa sallam fàájì náà sí nínú rẹ̀ ọ̀lẹ́sàmíjọ aljanna lọ ẹ dákun ta ni ọ̀fà gbogbo wa là ń sàlù jẹ́nà ẹ̀jẹ̀ àmójútó lè bákan náà mùsùlùmí ni gbogbo ẹ̀ tó bá tún mójútó tó orígun ìmánì gbogbo àwọn orígun ìmánì ẹ̀dàkùn mélòó ní orígun ìmánì náà rí mẹ́fà ni àbí mẹ́jọ alhamdulillah an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi kọ́ ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ àtàwọn màláìka rẹ̀ àtàwọn tíra rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ kó o sì gbàjọ́ kan ìgbọ́ kó o sì gba kádàrá gbọ́ rere àtàyídá rẹ̀. tó èèyàn gbọ́dọ̀ gba àwọn orígun ẹ̀sìn Islam yẹn wọlé kó máa fi ṣe wà wò kó sì tún gba àwọn orígun ìgbàgbọ́ òdodo wọlé kó máa fi ṣe wà wò ìgbà náà ló tó di mùsùlùmí torí pé àwọn olùmọ̀wá nípa tawhid wọn ní al-Islam wal-imanu idha ijtama'a ftaraqa wa wọ́n nítorí pé imani àti islam tí méjèèjì bá pàdé àti ọka tí wọ́n bá sì wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ àpàwọ̀pọ̀. ní ìtàn sọ pé ta ni mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí àti kótó jẹ́ múmìnì àbí òye wa ta ni múmìnì kò lè jẹ́ múmìnì àti jẹ́ mùsùlùmí torí mùsùlùmí tó jẹ́ gba àwọn orígun imani gbọ́ kágbọ́ bá gbọ́ jẹ́ máa eléyìí kò láǹfi kó agbọ́dọ̀ gbọ́. gbígbọ́ lọ́wọ́ bá gbọ́ ó túmọ̀ sí pé kò gbọ́dọ̀ sún sànù gbèsè ayé tiwa kágbà kọ́ lọ́wọ́ bá ń bẹ kágbà àwọn orúkọ rẹ̀ gbọ́ àtàwọn ìròyìn rẹ̀ kásì gbà kó nìkan la tó sìn kásì gbàgbọ́ pẹ̀lú àwọn sẹ́tíǹsì eléyìí ló túmọ̀ sí pé àgbọ̀ lọ́wọ́ bá wa gbọ́ kásì gbà àwọn màlẹ́kà lọ́wọ́ bá gbọ́ àwọn màlẹ́kà pọ̀ ọ̀pọ̀ jantirẹrẹ wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó mọ iye nǹkan àwọn ọmọ ogun ọlọ́wọ́ bá rẹ̀ àfọ́ lọ́wọ́ bá nìkan. bẹ́ẹ̀ni anabi sallallahu alayhi wa sallam gbé gòkè lọ sí sánà anabi wa ni sánà ń gbin ó sì tọ́ sí pé kó gbin torí kò sáyè bí tá a lè kí ọmọ àka mẹ́rin báyìí bọ̀ nínú sánà àti kọjá pé màlẹ́kà bọ́yá lóòrò gbogbo àwọn màlẹ́kà tá a ti wí yìí kéésì kankan ni wọ́n ń ṣe bí ìbá ti kó wọ́n ń wọn bá wa màlẹ́kà pọ̀ a a orí ara wa la ṣe ọlọ́mọ sì wá lọ́kàn náà tí ó ṣe ra rẹ̀. Baitul Ma'mur ní sánà anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màlẹ́kà ló máa ń wọbẹ̀ gbogbo màlẹ́kà tó bá sì wọbẹ̀ wọn ò ní wọbẹ̀ má ti jọ́ gbẹ̀ndà al ẹ dákun ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand lójoojúmọ́ lọ́nà oṣù kan ẹwà dúró tí gbogbo eléyìí fi hàn á kó àwọn mọ̀lẹ́kà pọ̀ ó ń bẹ nínú àwọn mọ̀lẹ́kà àwọn ìtọ́lọ́ wọn bá dárúkọ wọn fún wa agbọ́dọ̀ gbà wọn gbọ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́kà Jibril Mikael Israfil àti mọ̀lẹ́kà wo Malakul Maut mọ̀lẹ́kà kú mọ̀lẹ́kà kú lámàwí gẹ́gẹ́ Azrael torí Azrael ẹgbàá wa tó mú wa kò fẹsẹ̀ rìn lẹ̀ ama pè ní kíni malakul maut torí pé alukóra tọ́ka sílẹ̀ ọlọ́ni kúlẹ̀ tọwọ́ sọ́kún malakul maut ti sọ fún wọn wípé màlẹ́kà kú tó ti pa àgọ́rọ̀ yín lé lọ́wọ́ kọ́ yín gbà tó yín bá pé so maleku maut nínú àwọn màlẹ́kà nù nínú àwọn màlẹ́kà onáà ní málíkù málíkù tó jẹ́ olùsọ́nà ọlọ́ni ya málíkù liyaqdi alayna rabbuka qala innakum makithun àwọn ọmọ náà ó pè màlẹ́kà málíkù ikú bá pè ọlọ́wọ́n bá rẹ̀ ó kúkú pa ìpẹ̀lẹ́ màbẹ Ọlọ́run dákun mọ sáwà bẹ́ẹ̀ o bákan náà nínú amalaika oní munkara àti nakir àwọn tí wọn bu alẹ rẹ nínú sàárì wa bóyá èèyàn fẹ́ bóyá èèyàn kọ̀ wọn ò bi léèrè ẹẹri ẹnbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe kókò ní sàárì màlẹka yìí ní oṣù bi léèrè ẹnbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pẹ́ ẹranko àbìjà lọ òun náà màlẹka ó bi léèrè nítorí pé ọ̀rọ̀ àlùkìyàmù kò dàbí ọ̀rọ̀ ilé ayé àwa ti wa kọ́ ni wọ́n gbé àbí wọn léèrè màlẹka ló bi wọn léèrè èyí ti sọnù wájú ọlọ. Bukhari ẹnìkan nígbà tó kú ọkọ̀ àkọọ́lẹ̀ kó tó kú ó ní tí mo bá kú ẹjọ́ mi ná eléyìí ṣẹlẹ̀ nínú àwọn àjọ tó ti síwájú wa ni ànábì wa ń fún wa ròyìn rẹ̀ ó ní tí mo bá jó ẹjọ́ mi ná kẹ́ wá dé rù mí dá sínú òkun ànábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́wọ́ abilé rè ibi kí náà fà tó fi ṣe bẹ́ẹ̀ lónìí wọn ọlọ́wọ́ bá mi ìbẹ̀rù ya rẹ náà ni ọlọ́wọ́ ni tó bá gbé ìbẹ̀rù ya mi ló mú ọ kò túmọ̀ sí pé kí wọn náà tó kú kọ́ àkọọ́lẹ̀ o kò sẹ́ni tí ó sọ ọ́ ná kò jọ so òhun ìjọ síwájú wa ni yàtọ̀ sí léyìí báyìí kò sí nínú àkọọ́lẹ̀ nígbà káwọn sọ pé kí wọ́n sọ wá ná torí pé ọlọ́wọ́ bá ròyìn ara rẹ̀ ó ara rẹ̀ ó sì ó lè fa àkọ̀dárọ̀ ọlọ́wọ́ bá pa ó tún wá mú pé ó fi fífi wá ń á òrìlà akọ́lé ńlá lọ́wọ́ bá ti fún wa nípa pípé wọn máa sin wá sí sàárè torí délé ẹni tó ní sàárè àti ẹni tó ní sàárè màlẹ́kà yóò fi léèrè bákan náà a sì mà ike nínú àwọn màlẹ́kà ọlọ́run ọ̀bẹ nínú wọn àwọn tó jẹ́ kiraman katibin ya'lamuna ma taf'alu àwọn alákọ̀wé àwọn alákọ̀wé alápọ̀nlé tó ti pé wọn máa ń dáǹsẹ̀ níṣẹ́ wọn kọ gbogbo ń dáǹsẹ̀ àti lè bọ̀ wọn nú bákan náà ń bẹ náà àwọn màlẹ́kà hafaza àwọn tó ti pé wọn sọ wa níwájú àti lẹ́yìn ṣùgbọ́n tí wọn bá bá kọ àkọọ́lẹ̀ pa burúkú ó sí wa àwọn mẹ̀lẹ́kà yẹn máa ń yẹra kó lè bá sí wa bọ́lá wọn bá ti ṣe kọ àkọọ́lẹ̀. tọ́ ìsìn bẹ́ẹ̀ náà àwọn mẹ̀lẹ́kà hamalatul arsh àwọn mẹ̀lẹ́kà tí wọ́n lu àga ọlọ́ọ̀lọ́wọ́ bá wa wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin thamaniya àwọn mẹ̀lẹ́kà mẹ́jọ ẹnìkan wá sọ pé ah, ah, e tó bẹ́ẹ̀ sọ pé lọ́wọ́ pa gbogbo èèyàn gbogbo èèyàn ló kù nígbà tó lọ́wọ́ bá pa àwọn mọ̀lẹ́kà yìí kọ́ sága ọlọ́wọ́ bó wò ní kò ní wò nítorí pé ọkàn wọ ọlọ́wọ́ bá láti mú wọn máa jẹun pẹ̀lú àga ọláyìn kìí ṣe torí pé àga tún ọ̀bá rù. torí kágbà àwọn gbọ́ jẹ̀mà bákan náà àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá gbọ́ lọ́lọ́wọ́ bá dárúkọ wọn fún wa ní alukur'an àwọn ìtọ́lọ̀ ń dákọ wọn àti ètí ò dákọ wọn kágbà wọn kọ wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayk ó ń bẹ nu ẹni tá a ti sọ̀rọ̀ yín wọn fún ọ ó sì ń bẹ nu ẹni tá a ti pìtà wọn fún ọ gbogbo wọn ni ká gbàgbọ́. ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam òun la gbọ́dọ̀ gbàgbọ́ ní sangilisi àti ẹ̀fọ́ wẹ́wẹ́ tó jẹ́ pé gbogbo tó mú wa la gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo tó ní ká ṣe ńlá àmà ṣe lójú wọn bá ṣe lágbára mọ́ gbogbo tó ní ká jìnà sí la gbọ́dọ̀ jìnà sí pátákó rongodo ilé ìjẹ́ ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam kálọ̀ tá a wá náà anabi ọlọ́run àlọ́ ta kan amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi agba gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba gbọ́ àwọn ọlọ́ta nù wọn torí ẹ̀ dákun ìwọ náà ìpè níjà lélẹ́yìí ká alukurani láti bẹ̀rẹ̀ dókun rẹ̀ kọ́ wa mú bitọ́lọ́run ọba ti sọ̀rọ̀ anabi kan láì dá wa o lè rí àbọ̀nà ọba bẹnu àtẹ́lù o lè rí yàtọ̀ sáwọn míì tó ti pé nù wé tiwọn bí ebú bí ìbàjẹ́ sáwọn ànábì míì a'udhu billah bí ànábì tán ló ṣe zìnà bí ànábì tán ló mutí a'udhu billah ọwọ́ abọ́wò a'udhu billah torí di eléyìí báyìí gbogbo anabi ẹni àpọ́nlé ni wọ́n lọ́dọ̀ wa àní sọ pé lè ju wa eléyìí èsì tiwa ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam olùlọ́run tiwa pé ká máa tẹ̀lé lànà jẹ́ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah bákan náà àtúgbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn tíra tó lọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ ó ń bẹ náà tíra yìí ètò lọ́wọ́ bá dárúkọ wọn fún wa gẹ́gẹ́ bí kíni al-Qur'an at-Tawrah al-Injil àti zabur wa atayna Dawuda zabura afún Dawuda ní zabura gbogbo àwọn tíra yìí á gbọ́ àwọn gbọ́ ìpè ọlọ́wọ́ bá sọ tíra kankan lẹ́ jẹ́ at-Tawrah ọsọ tíra kaka lẹ ń jẹ al-Injil ọsọ tíra kaka lẹ ń jẹ ẹsẹbù ṣùgbọ́n ti ń bẹ lọ́dọ̀ wọn lónìí aa wọ́n ti harafa rẹ̀ wọ́n ti gẹ̀yára rẹ̀ wọ́n ti yí padà wọ́n ti fi nǹkan bọ̀ torí ẹ ó ṣeéṣe nínú ti ń bẹ lọ́dọ̀ wọn nítorí ṣeéṣe kó jọrọ lọ ó ṣeéṣe etí ó ṣeéṣe kó jẹ ọ̀rọ̀ Ànábì tọ́lọ̀ wọn bá fi tíra yẹn ránṣẹ́ sí ó sì ń bẹ nínú tí wọ́n gbé lọ́wọ́ ètò wọn gbé lọ́wọ́ yẹn ó dájú pé kìí sọ kalẹ̀ nítorí pé lọ́wọ́ bá sọ̀wé kankan kalẹ̀ lédè English gẹ́gẹ́ bí o ti ṣe sọ̀wé kankan kalẹ̀ lédè òyìnbó gẹ́gẹ́ bí o ti ṣe sọ̀wé kankan kalẹ̀ lédè Yorùbá àbídè Haúsá. àwọn òrìjìnà tó sọ yẹn gan làwọn tíra wọn ò sì rí wọn torí ló ti wà nínú àkọọ́lẹ̀ nípa Injil kọ́ńpìn Bible wọ́n ní ìgbà tí ọ̀pọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ lẹ̀ ọ̀pọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n ti mú ìwé kúrò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé kò ní bẹ́ẹ̀ jọra wọn àṣìṣe ọ̀wọ̀ bẹ̀ ọ̀dà lẹ́yìn ogójì ọjọ́ ńkọ́ lẹ́yìn ọdún mẹ́rin ńkọ́ ogójì ọdún à ọ̀la ò ti pẹ́ jù fọlọ́ tó ti láti báyìí nàbì eléyìí ló ṣe ní rọrùn láti kó alukur'ani jọ lẹ́yìn kó anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí di eléyìí báyìí ẹnìkan wá sí hàn àdádálẹ̀ ní kíkó alukur'ani jọ lẹ́yìn kó anabi sallallahu alayhi wa sallam bó ló ti jẹ́ àdádálẹ̀ ṣé wọn ò sí lójú ayé anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọn ti kọ́ láti lójú ayé anabi sallallahu alayhi wa sallam káwá kójọ sójú kan náà kí ló burú mbẹ kò sí tó burú mbẹ. bákan náà àtúndọ̀dọ̀ kálukú wa ọjọ́ tá a sì lóòtù yóò wọ́n tó bẹ̀rẹ̀ sàrà ẹ̀ ọjọ́ tá a sì lóòtù nìyẹn gbogbo tá a gbé pamọ́ lọ́wọ́ bó gbé jáde. ọjọ́ tí ọlọ́wọ́ bọ́ sàkálukú lẹ́sàn lórí dáadáa tó ṣe ń lé ayé yóò sì sàkálukú lẹ́sàn lórí àìdáa tó ṣe ń lé ayé. ẹni tó bá ti ṣe ọmọ àlìjánà àwọn àlìjánà ẹni tó bá ti ṣe ọmọ náà wọ́ná ọlọ́ọ̀dà kò mọ̀ sí wa lọ́mọ náà ìgbà nínú pa gba anígbàgbọ́ sí ọgbẹ́ndà kìyàmà ká nígbàgbọ́ sí gbogbo ní tí láti gbàtà bá ti dénú sàárì ìbéèrè màláìkà ìyà tí ń bẹ́ẹ̀ nù sáré ìdẹ̀ra tí ń bẹ́ẹ̀ nù sáré bákan náà bọ́lọ́wọ́n ti gbé wa dìde báwọn èèyàn ti ṣe máa sáré lọ síbi tí wọ́n ti ṣe ṣòro fún wa bọ́lọ́wọ́n bá bí ó ti ṣe kó àwọn èèyàn sí àyè ìṣirò tó ń wọn máa pa wọn débi tó kálukú ọmọ pariwo ipe ẹ̀dá kan bá wa bẹ lọ́hùn kọ́lọ́wọ́n gbà wá wọn lọ sọ́dọ̀ ànábì lágbájá ọ̀dọ̀ ànábì tàmẹ́dò títí tí kálukú ọmọ yẹ fún ìpè tàwọn ti tó àwọn lẹ́rù ẹ̀dá kan èmi ni màá bá yín sí pẹ́. so ẹ dàkún tọ́lá bí ilé rẹ̀ eléyà ń pè ní ash-shafa'atul kubra ètò tóbi jù nínú pẹ̀. ṣé àwọn mùsùlùmí lásán lànàbí ó sì pẹ̀ fún ni àbí gbogbo èèyàn? náà gbogbo èèyàn gbogbo àgbáńlá yìí lànàbí ó sì pẹ̀ fún. àgbéga ńlá ni àbí òsàgbéga ńlá wàláhì àgbéga ńlá ọlọ́run ti fẹ́ lómi àfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ ni wọ́n ti pè ní òun lẹni tí ó dúró ní ibùdúró sẹ́yìn lọ́jọ́ pé dàrú kìyàmù òní ó sì pẹ̀ sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n bá ti sọ pé kò sí sí àti pé sọ pé minus u àwọn tó ti minus u òye kó bára nu bá má torí di eléyìí bákan náà sípò ànábi lómi àbàtà kan omi yẹn ní ìrìn rẹ̀ ní ìbú àwọn afẹ́ wọn ń bẹ létí omi àbàtà yìí pípọ̀ wọn wọ́n dàbí pípọ̀ ràwọ̀ ojú sánmà àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam nìkan ni ó mu nínú rẹ̀ ẹlòmíì ò ní mu nínú ẹ̀ ṣùgbọ́n fún ìyàlẹ́nu ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa bọ̀ ń jọ gbé dàgbé àmọ́ tí wọ́n máa bọ̀ wá sí di omi yẹn táwọn mọ̀lẹ́kọ̀ máa lé wọn padà anabi sallallahu alaihi wasallam sọ pé àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni wọ́n nu àwọn iṣẹ́ àwọn èèyàn rẹ̀ ọ̀ mọ tí wọ́n ṣe lẹ́yìn ikú rẹ̀. a'udhu billahi minash shaitani rajim. torí di eléyìí ẹja sọ́ra o ẹjẹ́ àṣẹ tí ẹ̀sìn islam wò òfin ní bàjẹ́ ẹjẹ́ àṣẹ tójú òfin ní tiwa ní ọjọ́ tọ́lọ́wọ́n ọba tí ó tu àṣírí ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà. anabi sallallahu alaihi wa sallam wọn ní omi àbàtà yìí ó funfun ó ju wàrà lọ ó sì dùn ó ju oyin lọ ẹnìkan ò sì ní mu nínú rẹ̀ kó n tó tún gbẹmọ láéláé subhanallah ọlọ́ndàkùn mọ́sílẹ̀ wọ̀ wá. bákan náà a tún nígbàgbọ́ sí afẹ́rọ́ọ̀bù afárá tí ń bẹ lórí jahannam ètò ìṣe pé náà lọ́mọ àlìjẹ́nà ìní ọba wọ àlìjẹ́nà òun náà lọ́mọ aná ìní ọba wọ náà òun lọ́mọ àlìjẹ́nà yọba wọ àlìjẹ́nà òun lọ́mọ aná ọba wọ náà ọmọ àlìjẹ́nà yọ gba orí rẹ̀ yọ bọ̀ sí àlìjẹ́nà ó ń bẹ nínú wọn ẹni tó ṣe pé kíkọjá rẹ̀ lórí afárá yọ dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe wípé ìràwọ̀ já lójijì yọ bara rẹ̀ lódì kejì ó sì ń bẹ nínú wọn ẹni tó kọjá lórí afárá bí ìgbà tí ẹṣin tó tọ́ mèrè ṣáájú tó ó sì ń bẹ́ nu wọn ẹni tó ti pé rírìn tẹ̀ yóò dàgẹ́ ibi tá alábàáhùn ni. àwọn ànábì ọlọ́run wọn wàá dùn olódì kejì wọn máa ṣe allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́run bá ní kó wọn là ọlọ́run bá ní kó wọn yọ ọlọ́run bá ní kó wọn là ọlọ́run bá ní kó wọn yọ kálukú ọmọ bẹ́ẹ̀ lọ́n fúnjọ rẹ̀. so lẹ́yìn sirat gada kan tí wọ́n bẹ̀ wò ẹni tó bá ti tayọ sirat tọjọ́ màlìjẹ́nà wọ́n wá kó wọn dúró lórí gádà míì gádà yìí òní wọn wà á gbà wàlìjánà gádà gbígbẹ̀san fún kálukú lọ́dọ̀ ẹni tó yàn jẹ ni àwọn ọmọ àlìjánà nígbà tí yàrá ti mara rẹ̀ lọ́mọ àlìjánà ọlọ́run tún wá gbẹ̀san fẹ́ni tó yàn jẹ lọ́dọ̀ rẹ̀ nítorí kó pé ńgbà tẹ́ bá wà àlìjánà kò ní sí sínú kankan láàrin yìí ọlọ́run ni wanaza'na ma fi sudurihim min ghillin ikhwana gbogbo òkùn sínú. èyí tí ń bẹ láàrin wọn láàyọkú wọn wà dọmọ ẹyà eléyìí túmọ̀ sí pé ńgbàtà bá àlùjánnà kọ́ lọ́n sí wa lọ́mọ abẹ kò ní í sípà rẹ ní lọ́tà kò ní pé a ní ìkùnsínú kan síra wa lẹ́yìn eléyìí báyìí káwọn àmọ̀ yìí pé kádàrá òun náà lórí gun kẹfà agbọ́dọ̀ gbà ó lè jẹ́ dáadáa ó lè gbogbo ẹ̀ dáadáa nítorí pé wallahu ya'lamu wa antum la ta'lamu ọlọ́run lọ́mọ ẹ̀yìn ọ̀mà èyí ò sì lè gbàgbọ́ síwájú kéèyàn tó gba kádàrà gbọ́ téèyàn bá gba kádàrà gbọ́ èèyàn mọ̀ ike gbogbo tó ṣeun àkọọ́lẹ̀ pé kò ní ṣeun ò sí ńlọ́fà ló fi ṣeun èyí tí ó sì ṣeun kò sákọọ́lẹ̀ pé yóò ṣeun ńlọ́fà ni ò fi ṣeun kámọ̀ ike àkọọ́lẹ̀ ti síwájú kò sì sí ẹnìkan tó lè yí padà àkọọ́lẹ̀ ti síwájú kò sẹ́ni tó lè dínkù kò sẹ́ni tó lè dínkù bẹ́ẹ̀. ṣùgbọ́n o sunna anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá ikú nínú tó lè fa bíi tí yí padà náà làdúà torí àdéhìí tó sọ pé la yaruddu al-qadara dua kò sí tó lè yí àkọọ́lẹ̀ padà àyàfàdúà torí ẹ̀ máa ṣàdúà kó dáa fún ọ máa ṣàdúà kó dùn fún ọ máa ṣàdúà kó má kan torí tí máa ń bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ ipe yóò le yóò kan pẹ̀lú ògùn ọlọ́run látàrí àdúrà tó ń ṣe ọlọ́run bó di ó dùn ọlọ́run bó sì ní jọ́ kan. káwámà ipe ní tó bá gba gbọ́ ọ gbọ́dọ̀ gba nǹkan mẹ́rin gbọ́ o kò ní ìgbàgbọ́ sí ìmọ̀ ọba nímọ̀ nípa gbogbo nǹkan torí tí ọba nímọ̀ nípa gbogbo nǹkan gbogbo nǹkan kò nímọ̀ sí lẹ́yìn tó nímọ̀ nípa gbogbo nǹkan gbogbo tí ó rí dípò pé yóò padà kò sì ní ìgbàgbọ́ pé lérò ń gbà lọ́lọ́run ẹlẹ́kẹta nù torí ọba lérò ń ni ọba ti fi gbèrò fún ọ kó sì kọ́ fún ọ pé báyìí rí fún ọ kọ́ wa nígbàgbọ́ ẹlẹ́kẹrin àkọọ́lẹ̀ ọlọ́run ọba ló wá ọba tó mà àkọọ́lẹ̀ tó lérò ń gbà òun náà ẹ̀dá tó dá àkọọ́lẹ̀ fún ẹ̀dá tó sì dá ló sọ̀rọ̀ rẹ̀ bó ti ṣe fẹ́ ọlọ́run yìí kuma la yusalu amma yaf'alu wa hum yusalun ẹnìkan kì í bi léèrè nípa tó bá ṣe ṣùgbọ́n àwọn èèyàn ń kọ́ gbogbo wọn lẹni tá a bi léèrè. ká nígbàgbọ́ sí kádàrá yóò ti ká nísìmí nù gbèsè ayé wa nǹkan ò ní sí ọ́ kọ́ ọmọ wa fẹ̀sùn kàyà nítorí pé kádàrá ó ti síwájú gbogbo tí ó bá ṣùgbọ́n o eléyìí wàá túmọ̀ sí pé ká jókòó tẹ́tẹ́rẹ́ ká nígbà tí kádàrá ti síwájú ká má tún gbìyànjú má a gbọ́dọ̀ gbìyànjú á gbìyànjú á sàpàtà sẹ̀ láti ṣe gbogbo ní ọba wúlò fún wa torí kádàrá ti síwájú ipò lówó àbọ̀ ní lówó o sì gbọ́dọ̀ jókòó lé náà lọ́fà ní kálukú tuntun kọjú wa kọjú mọ́sẹ̀ yọ ìbátá rẹ̀ sí ọ òní jókòó pé ṣebí kádàrá ti síwájú bí n bá dìde bí n bá ní dìde ọlọ́run ti mà síbẹ̀síbẹ̀ á lè ọkùnrin kan gbọ́ síbìtì lọ kọ́ ọlọ́kùn ogun ọlábẹ́rẹ́ kó fún ọ lóògùn. bẹ́ẹ̀ náà ni èèyàn á gbọ́dọ̀ sọ pé ṣọlọ́ ti mà mo mà àlìjáná ni mí àbọ̀ máa ná kí ni mo tún fẹ́ máa sin lọ́n sí a ó sin lọ́n nítorí pé ńgbà wọn bí anábì sallam léèrè nígbà tí wọ́n sọ pé lọ́n ti mọ máa ná ó ti mọ sallam tàbí ní kí wọ́n á ní àyọ àjókòó tẹtẹrẹ ká máa retí ọjọ́ kú wọn ni i'malu fakullun muyassarun lima khuliqa lahu ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣe lọ́wọ́ torí pọ́nlọ́ ó sì dẹ̀kun fún kálukú láti ṣiṣẹ́ tó ti dọ́gba pẹ̀lú ntọ́lọ̀ǹda fún ẹni tọ́lọ̀ǹda fún náà àṣìṣe ọmọ aná mọ́tàwá bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ǹda fún àlìjánà àṣìṣe ọmọ àlìjánà ọlọ́wọ́ bá ṣe wà lọ́mọ àlìjánà. ǹjẹ́ wàá lè torí ẹ al-ihtijaj bil-qadari ala al-ma'asi ma'siyah ká máa fi kádàrá ṣe àwáwí lórí ẹ̀ṣẹ̀ tá a dá ẹ̀ṣẹ̀ ló náà torí ẹ inú ti jẹ pé lábẹ́ òfin Ọlọ́run téèyàn bá sọ pé kádàrá ló mú mi jalè á sọ pé kádàrá ó mú agé ọ lọ́wọ́ kádàrá ló mú mi ṣe zìnà kádàrá ó sì mú aṣọ olókùn pa tó bá ipò sí níyàwó tẹ́lẹ̀ kádàrá ló mú mi purọ́ á sì pé kádàrá ó mú abìyàjọ ìyẹn fi kádàrá sì kẹwọ lórí ẹ̀ṣẹ̀ tó ń dá ṣùgbọ́n kò burú kò fi kádàrá kò fi sàwáwí lórí bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ rẹ̀ ṣe á ah, ah, kò sì ní jù báyìí lọ ṣe à ah, mo ń gbìyànjú bọ́lọ̀ ń ṣe kọ́ náà tẹ̀mọ̀ kó ọ̀dẹ́sẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí baba ńlá wa anabi adam aleyhi salam ọlọ́wọ́n bá lé wọn kó nínú aljanna látàrí kí wọ́n jèso kó tó di kí wọ́n jèso tẹ́lẹ̀ náà ọlọ́run ti mọ̀ kó kéèké pẹ̀lú àpàdà gbé ṣùgbọ́n ìgbà tí anabi musa alayhi salam tó bá baba ńlá wa jiyàn lórí pé ṣé ìwọ ló kó àwọn ọmọ rẹ jáde lálùjánnà anabi adam alayhi salam ó ní kí ló dé ọfẹ máa bá ń ṣe fanfa lórí ntọ́nà wọn bá ti kọ́ pé yọ ṣẹlẹ̀ kó tó dá sọ́mà tilẹ̀ sẹ́mi pé kìí ṣe ní tànàbí musa ń béèrè ni pé ìwọ ló jẹ sọ́tọ́lọ̀ nípa ọmọ jẹ tànàbí adam wa sọ pé sọ́tọ́lọ̀ ti kọ́ pé màá jẹ kìí ṣe lórí ẹ̀ṣẹ̀ ìlànà bí musa ń béèrè ṣùgbọ́n lórí jíjáde kúrò lálùjánnà lọ́wọ́ ni ọ̀ ń bi mí léèrè nípa ntọ́lọ́ ti kọ́ àkọọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ kó tó dá sẹ́mà tilẹ̀ torí de eléyìí kágbà ipò ọlọ́run bá ti kọ́ àkọọ́lẹ̀ bọ́rọ̀ kálukú ó ti ṣe rí torí ẹ̀ mùsùlùmí láàrin ọpẹ́ àti sùúrù lọ́rọ̀ rẹ̀ wà tí dáadáa bá ṣe ọ́ dúpẹ́ fọlọ́run yakunu khayran lak táyì dáadáa bá ṣe ọ́ ṣe sùúrù yakunu khayran lak káwọn mọ̀ pé mùsùlùmí tí mùsùlùmí bá mójútó àwọn nǹkan wọ̀nyí ó tún gbọ́dọ̀ jóníwàá rí ọgbọ́dọ̀ jẹ́ oníwà tó dára kó lè bá àjọ mùsùlùmí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa wọ́n ti lóun lódodo wọ́n mójú tẹ̀sẹ̀ islam lódodo ṣùgbọ́n wà wọn ọ̀dà ìwà burúkú ni wà wọn. a sì máa ipe nínú tánàbí sallallahu alaihi wa alihi wasallam sọ wípé máa wúwo lórí òṣùwọ̀n lẹ́yìn tẹ̀wé òun náà ni ìwà rí. agbọ́dọ̀ ní ìwà wa innamal umamul akhlaqu ma baqiyat wa in humu dhahabat akhlaquhum dhahabu gbogbo àwọn àjọ láyé ìwà ni wọn lópin ìgbà tí ìwà bá ṣẹ́kù lọ́wọ́ wọn ní ìgbà tí ìwà bá fi lè bọ́ lọ́wọ́ wọn àwọn náà dẹni tọ́ lọ́nu torí di eléyìí ká mójútó wàá rí wọn bẹ nínú ipa ajẹ́ mùsùlùmí anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú ìgbà wọ̀rọ̀ tó gún régé wọn ni almuslimu man salima almuslimuna min lisanihi wa yadihi mùsùlùmí olùlẹ́ni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ àti lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ mẹjọ ni tí ó ṣàìdá sí mùsùlùmí pẹ̀lú ahọ́n rẹ̀ má ṣàìdá sí mùsùlùmí pẹ̀lú ọwọ́ rẹ̀ laysa al-mu'minu bila'ani wala ta'ani wala bari anabi sallallahu alayhi wa sallam ó ní mùmìnì kì í làánà mùmìnì kì í ṣépè mùmìnì kì í sọ̀rọ̀ burúkú kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ mùsùlùmí ni wọ́n sọ̀rọ̀ afọ́sí sọ̀sọ̀kúsọ̀ dẹ́kun àwọn mùsùlùmí ó ولا تكتب بخطك غير شيء يسرك في القيامة أن تراه ما فهو لكون كاكا أي أبنتي ودم ولا تريد بعد جوب من القيامة ما فهو لسعيدات مسلم ما فهو لسعيدات مسلم ما فهو لسعيدات مسلم torí ẹ ìgbà téèyàn kan kú tó fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n kọ̀ fún wa wọ́n ní ẹ má sọ àìdá òkú nítorí pé òkú ti lọ bá ń gbélé ayé sí ó ti lọ bá ń gbélé ayé sí torí ẹ̀ lànà bí sallallahu alaihi ولمن كان يؤمن بالله yu'minu الآخر، wal yawmil أو falyaqul khayran aw liyasmut. gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀ka yìí léèrè ni kọ́ máa sọ lẹ́nu téèyàn bá ti lọ́rọ̀ rí lẹ́nu téèyàn dákẹ́. ó wá nínú hadith ti Jabir ibn Abdillah radiyallahu anhuma bákan náà Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhum anhuma àwọn náà gba ìgbà wọ̀rọ̀ yìí wá wọ́n ní ó bi sallallahu alayhi wa sallam léèrè pé ayyul islam khayr islam wo ló dáa jù náà rí. Ànábì ní tó fẹ́ràn mọ́ وتقرئ السلام على من تعرف ومن لا تعرف على من عرفت ومن لم تعرف wọ́n ní kó o máa fún aláìní ló ń jẹjẹ kó o sì máa sálámà sẹ́ni tó ọmọ àtẹni tó ọmọ eléyìí bẹ́ẹ̀ nù wá rí ẹni tó ní kó fẹ́ni tí ò ní jẹ ẹni tó ní púpọ̀ kó fẹ́ni tí ò ní tó nǹkan tá a bá ti pàdé ara wa lọ́nà tá a ti mọ ara wa ní mùsùlùmí ká sálámà síra wa gbogbo ẹni tó bá ti sálámà sí kọ́ dáhùn eléyìí bẹ́ẹ̀ nù wá rí àmọ́ ká pàdé ara wa ká má sálámà síra wa ẹ rí i pé ọkàn ó rù síra ẹni torí ẹ̀ nànàbì sallallahu alayhi wa sallam sọ pé la tadkhulul jannata hatta tu'minu wala tu'minu wala tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu as-salama baynakum ẹ̀ ní wal janna kẹtù bọ́ lọ́wọ́ bá gbọ́ àti wípé ẹ̀ sì ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ síwájú kẹtù nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ ń sí nǹkan kan fún yín léyìí tó pé tẹ́ bá ti ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ tàn sí sálámà ká láàrin ara yín ìjọ assalamu alaykum níjọ anabi sallallahu alayhi wa gẹ́gẹ́ pé wọ́n àmọ́ sálámà sínú sálámà àlẹ́kùn sálámà àlẹ́kùn ha ó ti sálámà asálámù àlẹ́kùn ti dùnú tó yàyà wà àlẹ́kùn sálámù àmọ́ sálámù àlẹ́kùn sálámù. وعليكم السلام اه وعليكم السلام بقى. وعليكم السلام ورحمة الله وبركاته كنا كنت كوي انجا اريد انه نتون ودون اه ما شاء الله وسي دان سلاما مي باي يبدا فون تريد الي باي ọ̀nà yẹn ló tún jẹ́ lórí àwọn mùsùlùmí nínú wa kájẹni tí ó máa ṣàánú ara wa ẹni tí bá ti ṣàánú ọmọlàkejì rẹ̀ mùsùlùmí ni nítorí àdìsá nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ni innama yarhamullahu min ibadihi ruhama ìfìlẹ náà wọn bá máa ń ṣàánú nínú àwọn ẹrú rẹ̀ gbogbo àwọn ẹni tó máa ti jẹni tí máa ṣàánú ọmọlàkejì téèyàn bá ti ṣàánú ọmọlàkejì èèyàn ti jìnnà tí àti rí àánú ọlọ́run ọba wa ọwọ́ nínú hadithi abu hurayra radiyallahu anhu wọ́n ní al-aqra ibnu habis radiyallahu anhu ọwọ́ sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi pẹ̀lú kunu pẹ̀lú alḥasan ọmọ ali ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam akra waari ọkàn akra waaru inú bí wọn ìgbà hàn kó lè ṣe pẹ̀lú kunu pẹ̀lú ọmọ kínkínní yìí báyìí anabi sọ àwa ni ọmọ mẹ́wàá mo ní ọmọ mẹ́wàá tí mo sì ní o bí o pẹ̀lú kunu pẹ̀lú ọ̀kan nínú wọn anabi sallallahu alayhi wa sallam wọ́n dá lóhùn wọ́n ní man la yarham la yurham gbogbo ẹni tí o bá ti ṣàánú ọlọ́run ní ṣàánú náà eléyìí túmọ̀ sí pé àwa náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa ṣàánú ara wa torí ẹ̀rọ náà sì ròyìn àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam ó ní ruhamau bainahum wọ́n máa ṣàánú ara wọn torí délé má lè koko má mùsùlùmí má lè koko má mùsùlùmí má jẹni tí ó mú mùsùlùmí lọ́tà jẹni tí ó rọ̀ fáwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nu tẹ́sí islam mú wa fún wa nínú àwọn àwárí ìtẹ́sí islam tún mú wá fún wa òun náà ní ká jẹ́ni tó ṣe é pé tá a bá sùn àní máa fi gbogbo àkókò òru àní máa fi sùn gbaragada á tún máa di nígbà kan lóru láti máa bẹ́ lọ́n á di lóru nígbà kan láti kírun fọ́lọ́n torí pé tatajafa junubuhum anil madaji'i yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun àwọn tó ti pa máa ń jìnà síbù sùn wa lóru wọn máa pọ̀ lọ́wọ́ bá wọn lẹ́ni tí ń sojú kòkòrò àti rálì lẹ́ni tí wọn máa bẹ̀rù àti wọná bẹ́ẹ̀ lọ yẹ kárì tókpà nàbẹ sallallahu alayhi wa sallam tí wọn bá sùn lóru wọn máa jí wọn jí wọn bẹ lọhùn wọn bẹ lọhùn títí títí títí ẹsẹ̀ wọn sì máa wú Aisha radiyallahu anha oníṣẹbọlọ ti forí jìn ètò síwájú àti tó gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ yín kí wọn lóde tẹn dìde tẹn kírun báyìí tẹn fira yín jíyà báyìí anabi sallallahu alayhi wa sallam wọn ni àhà iná ni wọn náà ti sọ yẹn Ọlọ́run ti forí jìn ètò síwájú àti tó gbẹ̀yìn nínú torí di eléyìí àwa náà kájọ ní tí wọn máa jíròrò tí wọn máa bẹ lọ́wọ́ bá wa nítorí pé léyìí báyìí yóò ràn wá lọ́wọ́ láti rí nta nfẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa ẹ ti máa jíròrò ó súnmọ́ kó rí nti nfẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá bákan náà kájọ ní tí wọn máa sàmójúkúrò ìsàmójúkúrò yóò sọ wá di mùsùlùmí ẹni tí wọn ti ń sàmójúkúrò fáwọn èèyàn lórí ẹ̀ṣẹ̀ tí wọn ṣẹ̀ èèyàn náà ní sẹ́yìn ṣùgbọ́n a gbọ́dọ̀ máa sàmójúkúrò lórí ẹ̀ṣẹ̀ tí wọn bá ṣẹ̀ wá ó wá nínú hadithi Jabir ibn Abdullah radiyallahu anhu ẹgbà wọrọ ètò gúnrégé ó ní àwọn tẹ̀lé anabi sallallahu alaihi wa sallam lọ jagun kan lagbanẹj àsìkò tí àwọn wá ní káwọn òsinmi lọ́nà anabi sallallahu alaihi wa sallam wọn sinmi lábẹ́ igi kan òun gbà anabi lọ gbàtà anabi sùn wọn sì fi ìdá wọn wọn fi kọ́ orí igi ọ̀kan nínú àwọn al-A'rab àwọn ará oko lárúbáwá wọn bá gbé ìdá anabi sallallahu alaihi wa sallam ó sì gbé olórí anabi ó jẹ́ anabi ó ní ìdá ni man yamna'uka minni tani ó gbọ́ ọ

kọ́ ọ́ béèrè kú tó kọ́ bàbá òun torí tí ọ̀rọ̀ rẹ bá tó kú dà á gbogbo èèyàn gbà mí subhanallah alẹ́ mo bá nàbí wa sallallahu alayhi wa sallam ti ṣèṣe. bákan náà kajẹni tí ó lámú mára kajẹni tí yóò lámú mára. ó wá nínú hadithi anas ibn malik radiyallahu anhu ó ní mọ̀ ń lọ níjọ́ kan èsì imaamu bukhari àti muslim gbà wá ó lọ lọ níjọ́ kan pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lójú ọ̀nà láwa ní lárúbáwá kan bá jálu anabi sallallahu alayhi wa sallam lọ́ba anabi odidi anabi sayyidu waladi adam aṣíwájú fún gbogbo ọmọ anabi adam kẹ́ni kọ́kàn wàá mú kó fún lọ́rùn à ẹ máa pé yẹn kan tí òtún anabi sallallahu alaihi wasallam máa dán òun sí lónìí yọ káàbùkù ẹ wá wọ anabi sallallahu alaihi wa sallam ọkùnrin yìí fún lọ́rùn ó ní mọ̀ wá ń wo ọrùn anabi sallallahu alaihi wa sallam ìbò ti fún lọ́rùn tó fún dẹ́ndẹ́n tó ó sì hàn apá ọrùn ẹwà anabi sallallahu alaihi wa ó sì hàn lọ́rùn anabi sallallahu alaihi wa bàtà anabi ó ti jù wò ó ní ya Muhammad murli min maali lahi lẹ́bi ẹ̀ǹdà kpala tètè kó fún mi nínú owó ọlọ́run tó kó sí ọlọ́dọ̀ tí ń tọ́wọ́ afẹ́ náà anabi sọ̀rọ̀ ààrẹ ni musẹ́ wọ́n ti sọ mí lọ́rùn lẹ̀ gba náà ló tó sọ anabi sọ̀rọ̀ wá àtẹnà lọ́rùn lẹ̀ sẹ́yìn báwa à èyàn lè kọ́kọ́ gba létí lẹ̀ mẹ́ta náà káwọn ọmọlẹ́yìn tó máa wá lù subhanallah anabi rẹ̀ ọ̀nì ẹ̀ lọ́kùnrin tí ń fẹ́ sallallahu alayhi wa alihi wa sallam bákan náà anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith ibn Mas'ud radiyallahu anhu anabi sọ fún wa a ibnu Mas'ud sọ fún wa wọn náà nàbì pín wọn pín nǹkan kanjọ kan gbàtọ́ pín tán ẹnìkan bá ní hadihi qismatun ma urida biha wajhullah pípín tí wọn pín yìí wọn ò fi wá ojú Ọlọ́run àbùtí wọbẹ subhanallah anabi ló pín kan ẹnìkan wá sọ bẹ́ẹ̀ ẹ wo àmúmára ẹ wo àfaradà anabi sallallahu alayhi wa sallam wọn ní yarhamullahu Musa. قد أوذي dị من هذا فصبر متفق عليه ọlọ́run ọba kọ́kẹ́ ànábì musa àwọn èèyàn fara níjú eléyìí lọ ṣùgbọ́n ṣe sùúrù ó ṣe sùúrù tẹ́lẹ̀ ọjọ́ pé ànábì musa wọn lásùpá àsùpá wọn pọ̀ ọlọ́run so títí tó fi dójú à tó fi dọ́dọ̀ àwọn èèyàn tó ń rí wòwò wọ́n rí pé kì í sa sùpá ìgbà náà làpáta tó dúró ànábì musa wá ń sí pọ̀pá rẹ̀ bu àpáta ó ti mú kó dúró àtẹ̀kẹ́rọ́ ti ní kó dúró kí ló dé tọ̀ ń sá. subhanallah so torí délé wọn fara ní ànábì musa ju bẹ́ẹ̀ ló ti sùúrù bákan náà kájẹni tí ó ní ìtẹríba mùsùlùmí gbọ́dọ̀ ní ìtẹríba ànábì muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ tí wọ́n hadith ibn abbas radiyallahu anhu anhuma wa ni sallallahu alayhi wa sallam yajlisu ala al anabi máa jókòó lẹ́lẹ̀ anabi èso ń gbéraga. wọ́n yẹ àtúlù ṣẹ́ anabi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ wọn máa fọwọ́ ara wọn so àgùntàn wọn mọ́lẹ̀ wọn ní sọ̀kọ́ yẹn lọ so yẹn ẹ lọ so àgùntàn yẹn anabi ò fọwọ́ ara wọn so. bákan náà wọ́n yóò jíbu da'watul mamluk ala khubuz ash-sha'ir bákan náà tẹ́rú bá pe anabi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pé ẹ wá ẹ dákun ẹ bá mi jẹ búrẹ́dì yìí búrẹ́dì tí wọ́n fi ṣàìrì ṣe anabi ọlọ́jẹ́ pẹ̀lú rẹ̀ sallallahu alayhi wa sallam kò ní pẹ́rú ló pè ń yọ̀ dá lò bákan náà kájẹni tí wọ́n máa ṣe dọ́gba láàrin àwọn èèyàn. ó wá nínú hadith etí abdullah ibn jubayr al-khuzai tó gbà wá wọn lánàá bí n bá wọn sọ̀rọ̀ ńjọ́ kan wọn á mú orin pákó lọ́wọ́ gbàtà wọn mú orin pákó lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọn á fi pákó yẹn wọn fi ka ẹnìkan nípò rẹ̀ bí kéèyàn máa sọ̀rọ̀ kó máa ṣàpèjúwe wọ́n á fi pákó yẹn wọ́n fi kàńkùn ọkùnrin yẹn bá ní ìwà anábì sallallahu alaihi wasallam njó ṣe yí báyìí èmi náà gbẹ̀san pákó tó fi gún mi kùn mo fẹ́ gbẹ̀san subhanallah anábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé àbọ̀fẹ́ sórí bù mí so ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam fi pákó lé lọ́wọ́ subhanallah bí abi huwa wa ummi wọ́n fi pákó lé lọ́wọ́ anábì ní kó wá gbẹ̀san ọkùnrin yẹn bá dá pákó padà fánàbí sallallahu alayhi wa sallam ó ní bal a'fu ó ní mo ti àmójúkúrò fún ànábì sallallahu alayhi wa sallam la'allaka an tashfa'a biha yawm al-qiyamah bóyá látàrí pé ń gbẹ̀sán ó fi sìgbà fún mi tó bá ti dọ́gbìn dà al-qiyamah subhanallah ẹ wò sí dọ́gba ẹ wò sí dọ́gba látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níparí ó yẹ ká jẹ́ni tí ó máa tọrẹ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ téèyàn kan bá wá tó lóun fẹ́ gbẹ̀sìn islam láwọn agun kan wọ́n wọ́n ti léèrè pé kí ni orí tó fi fẹ́ gba islam ṣé kìí ṣe kó ìṣojú kòkòrò pa àfọ̀n lówó a'udhu billah wàláhì tẹ́ bá ti sábàbí kó ìjọ gba islam tó bá bẹ̀rẹ̀ kú kó tó di. islam fama yóò ti gba islam. حتى يكون الإسلام أحب إليه من الدنيا وما عليها رواه الإمام مسلم أني yóò gba islam nítorí nǹkan ilé ayé tó bá ti wá gba islam tá ìgbà islam tán islam wọn wàá di tó fẹ́ràn ju gbogbo ilé ayé àti ti ń bẹnu ilé ayé lọ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwa náà ẹjẹ́ aláwọ̀ jẹ̀mọ́ kálíbà jẹ́ mùsùlùmí gidi ẹjẹ́ aláwọ̀ fẹ́ni tó ti pé tá a bá bùn ní nǹkan ní òtítọ́ rẹ̀ gba islam nítorí wípé ó lè jẹ́ pé nítorí nǹkan tá a fẹ́ bùn ni ó gba islam ṣùgbọ́n tó bá gba islam tán ẹ rí i pé islam tó bá wọnú ọkàn yẹn tán tó sì bára mu wàláhì kò sí ní tó lè mú kúrò lára yẹn torí ẹ̀ á rí i pé islam nǹkan ńlá ni o torí pé nǹkan gan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ nǹkan ńlá ni o òun lẹ̀sìn tó ṣe pé téèyàn bá gbé nǹkan míì tó yàtọ̀ sí wá pàdé ọlọ́run tó bá di lọ́la àlùkìyàmọ̀ kò ní í gbà á ẹni tó ti gbé nǹkan míì tó yàtọ̀ sí wá bọ́lọ̀ yóò ṣòfò lọ́la àlùkìyàmọ̀ nǹkan ńlá ni o torí kò lẹ̀sìn tọ́lọ́run ọba yọ́nú sí fún wa tó sì ṣe ní pípé nǹkan ńlá ni torí pọ́lọ́run ọba ní ká má gbà láti kú láì jẹ́ mùsùlùmí nǹkan ńlá lẹ̀sìn Islam torí kò lẹ̀sìn gbogbo àwọn anábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ ó lẹ̀sìn tí wọ́n ṣe ó náà lẹ̀sìn sẹ́pọ̀ àwọn èèyàn lọ sídìí rẹ̀ nǹkan ńlá ni nítorí pé Islam yìí ó náà nìkan ìlẹ̀sìn tó lè gbé yàn wà àlùjánnà nǹkan ńlá ni nítorí pé ó lẹ̀sìn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ̀sìn àwọn sàábé ó lẹ̀sìn àwọn tàbí'ì. nǹkan ńlá ni nítorí pé ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn ni ó sì ní í ṣe pẹ̀lú ìta àwíjáde lórí ahọ́n ó sì ní í ṣe pẹ̀lú ìta àforíkẹ́ ara wa yòókù ṣe. nǹkan ńlá ni nítorí pé kìí ṣe kásẹ̀tì lásán ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú káhùwà rẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ti ń sọ fún wa nípa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa innaka la'ala khuluqin azim dájúdájú ìwọ lọ wà lórí ìwà tó ga torí ọ̀dọ́ wọn wà ó káwọn wá jẹ́ ọmọlẹ́yìn rere fáwọn aṣíwájú rere ta lọmọlẹ́yìn rere fáṣíwájú rere nídìí ẹ̀sìn Islam ó ní wípé ẹni tí ó máa ṣàdúà fáwọn ẹni tó ti ṣíwájú rẹ̀ pẹ̀lú ìmánì ẹni tí ó máa tọrọ dáadáa fáwọn ẹni tó ṣíwájú rẹ̀ pẹ̀lú ìmánì àwọn kan ti ṣíwájú wa lórí Islam yìí orí pa tiwọn làwọn ń tọ̀ ìyànjú wọn tí wọ́n gbà là ń jàǹfààní ẹ̀ islam pé òun débi tó dé wọ̀nyí tí o bá ti pé ìyànjú àwọn kan tí o bá sí wàhálà àwọn kan ọ̀pọ̀ àìmọye èèyàn ilẹ̀ mi rẹ̀ lọ sí ọ̀pọ̀ àìmọye wọn ló fi dúkìá rẹ̀ lẹ̀ nítorí islam bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sì ń bẹ lórí ṣíṣe bẹ́ẹ̀ dì fún ìgbà táwa bá wá bára wa mùsùlùmí dárí pàṣẹ islam àfi ká máa dúpẹ́ fọlọ̀ ká sì máa tọrọ dáadáa fáwọn tó ti ṣíwájú wa yẹn. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أو يسود الله أو سابق أو تابعين تو في دولي أو تنبلوني دولي مسلمين دول ما بيجوا القيامة أدوا أو قلنا لك ربنا اغفر لنا ولن لا كفر جوا ولإخواننا الذين سبقونا بالإيمان فرجع وما يا وتنسي جوا فنوا وقودوا wala taj'al fi qulubina ghillan lilladhina amanu ọlọ́run ọba ìkùnsínú má fi sí ọkàn tiwa fáwọn olùgbàgbọ́ òdodo rabbana waghfir lana rabbana innaka ra'ufur rahim torí di eléyìí báyìí ọlọ́run ọba kó ṣe mí pẹ̀lú yín ní mùsùlùmí ọlọ́run ọba kó ṣe mí pẹ̀lú yín lọ́kàn náà tí ìsìláàmù rẹ̀ ọ̀dà tí ìsìláàmù rẹ̀ ọ̀dà sábàbí oríire ayé àti tàkìyàmà ọlọ́run ọba kó ṣe mí pẹ̀lú yín kó tún wá sí níbi tá a kù sí kó sì wá lọ́kàn nínú ẹni tó bá nàbì sallallahu alayhi wa sallam wal janna lọ́la al-qiyama lọ́jọ́ tí owó tàbí ọmọ kò ní sí yẹn láǹfààní àfin tó bá gbé ọkàn tó mọ́ pàdé ọlọ́run ọba wa. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilah wa salatu wa salamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́run ọba wa bákan náà lẹ́yìn ìgbà tí a fi

àwọn ará ilé yẹn ò sí bẹ́ẹ̀ kó mọ àtẹ láwọn èèyàn lọ síbi tí ti ń tẹ̀bọ sọ́lọ̀ ní ẹ̀rọ ti bẹ́ẹ̀ èèyàn di kẹfẹ́ rí mùsùlùmí nígbà tó bá dé tó ti ń náà ló mójútó pa láti ó pọ̀ nínú àwọn ọmọ tó wà gbogbo àwọn nígbà tó wà nílé ọ̀ka wọ́n gbà wọ́n dé tọ́lọ́wọ́n bá ní kàn kà fún adúgbò tọ́lọ́. so àwọn tí ọwọ́ tàbí ẹni wípé bàtà wọn dé sùkúl wọn fẹ́ yọwọ́ ọ̀dọ̀ wọn àwọn títọ́ bá kéèsì irú wọn láti máa pa kéèsì wọn. ìbéèrè ẹlẹ́kẹ̀jì tí ó wà nílẹ̀ wọ́n ní pé à ń ṣe ẹ̀sìn Islam ṣé kó wa nípa tó kí ọ̀ máa le wọ́n àwọn èèyàn tètè tí ìjọba tó ṣẹlẹ̀ yóò sọ pé à òní òun yíká àti bóun jà náà ni látàrí pé wọ́n nílé ọlọ́ọ̀bá nílé gẹ́gẹ́ pé mùsùlùmí tọ́lọ̀ jẹ́ pé a máa fún ẹ̀mí bí máa wèèyàn pé ṣé ilé òṣèré àti Islam wà ní àdúgbò òṣèré àti Islam. lópin ìgbà tó bá ti pẹ́ni tí ó ṣe àìdá síyàn àbọ̀fẹ́ síyàn síyàn abájẹ́ mùsùlùmí ìṣẹ̀lẹ̀ àkọ́wọ́ láti àbójúkò dà látàmójúkúrò káfí kọjá nàbẹ Muhammad sọlọlọ àlewà sẹlẹ lódodo ẹni tí wọn sábò ṣiṣẹ tọba ti pè ẹni tó sábò ṣiṣẹ kò ṣiṣẹ látàrí pé anabi sọlọlọ àlewà sẹlẹ wọn ni wọn tàkì ìdáwọ tẹlifọlọ lẹ́yìn náà wò ẹsẹ bẹyìn náà wọ bẹyìn náà wọn sọra pé kí ẹni tá a sábò ṣiṣẹ lórí kò sí gbàgbà tó ti jìlọ náà lọ́dọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ فإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين tẹ́lá bí àjẹ ẹbí àjẹ lóde wọn tó ṣe sí yín wọ́n tẹ́lá ti sùúrù sùúrù ló lórí báwọn tó bá lè ṣe sùúrù sùúrù lọ yẹ ká ṣe pàápàá jùlọ tó bá yẹ pé ẹni tó ṣàì dá sí bọ́lá ti ròyìn àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam rọ̀hàmáhù lẹ́yìn náà wọ́n máa ń sànù ara wọn. wọ́n ní pé tí a bá yẹ nǹkan tí èsì mùsùlùmí wọ́n ní sọ tọ́ka pé ẹgbẹ́ pé lágbájá lọ́mọ lágbájá ọmọ ọlọ́ni ẹ tó kó èsì islam. alhamdulilayi sọ́tọ̀ pápá èèyàn lọ́ máa ná torí pé kò sí islam ọ̀tọ̀ nítorí pé èyí tó nínú ọ̀rọ̀ ńlá tó bọ̀ tán lè yọ parí ọ̀rọ̀ rẹ̀ sí i lópin ìgbà tí yorùbá ti kú pèfè rí a lè fọwọ́ sọ̀yà pọ̀ màná ni ìgbà táwọn náà bá ti ti kú mùsùlùmí a lè mà bá lè dáná láwọ̀ ìgbà tó ti kó òmàbò lọ́ọ̀ parí tiẹ̀ sí báwo ló ti fi fẹ́ máa dájọ́ mi tí ẹnìkan kan kò sí ọgbọ́dọ̀ jẹ́ tó tú agbábẹ́ ọmọbó ni yọ̀ parí sí báwo ló ti fi fẹ́ máa ti dájọ́ mi tẹnìkan kò sì jẹ́ irú ẹ̀ ló ti wá nínú tẹ̀wé wípé àgbọ́dọ̀ àgbọ́dọ̀ ṣépè àgbọ́dọ̀ ṣépè fẹ̀yàn apàtó kásẹ̀bílẹ̀ lórí gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́dọ̀ fẹ̀yàn apàtó lọ́mọ aná nítorí nígbà tí o bá ti kú ní kékeré àti ìmọ̀tí ọ̀pá ìjẹ̀sì ọ̀gbọ́dọ̀ fẹ̀yàn kan lọ́mọ aná àti tó bá ti kú èèyàn kú kékeré nìsí nínú náà náà òṣùgbọ́n òtí kún ó sì ti kókó dẹ̀dẹ̀ ọjọ́ ikú rẹ̀ ó pọ̀ la ó ti gba islam lónìí ọ̀tara bẹ́ẹ̀ wà jẹ́. ìwọ náà tó sì fẹ́ máa dájọ́ bẹ́ẹ̀ nìkan kọ́ máa náà yìí ó lè kú dẹ̀dẹ̀ kọ́kọ́ la tó kú kó fi islam sílẹ̀ ọlọ́mọ pa wá dáadáa ìdá ìrọ̀ ẹ̀kọ́ sínú lànà bàbá sọ bẹ́ẹ̀ nìkan kọ́ máa náà yìí ṣùgbọ́n àti sọ báyìí nítorí ọba o iná yìí o ní àwọn kú lórí pé kọ̀ọ̀kan nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́ náà wọ̀ iná kìí ṣe pé wọ́n lọ wọ̀ náà kìí ṣe pé wọ́n lágbàjọ́ ọmọ tàbí ẹ̀dùn ọ̀wọ̀ náà wọ́n ti yàrá kú lórí àgbàgbọ́ ìlànà ọ̀wọ̀. bákan náà wọ́n bèèrè pé ẹni tí nígbà tá a ṣe àlàyé ẹ sọ fún abẹ́ tó bá ṣe kẹ́lìmọ́ ti ṣàárẹ̀ bí láìláì lọ́la tó rẹ̀ ń bẹ̀rù sí i. bákan náà ẹ wọ́n ní dáhùn ní ìṣe ní àlàyé fún alóyè tó ti pé òwò kí kò sí ní kí lónìí òwò kí kò ó dàpọ̀ sí i pé ní àlàyé tẹ̀lé ṣe. alhamdulilá ẹni tí ń kí kàdá kàdé àti tẹ́ pé ìran rẹ̀ ìdágbére kú òun ni kí ni kò tọ́ wà ẹni tí ń kí kàdá kàdé kìí ṣe mùsùlùmí ẹni tó ti pé tó bá kí ọ̀rọ̀ lónìí ó tún di lọ́la ó tún ti kí àtúbà tó bá ti kí àtúbà òpin nù eléyìí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ lórí wa ká mójútó ike Islam ó ní í ṣe pẹ̀lú wípé wà á gbọdọ̀ gbàgà ẹ̀dá ẹ̀kẹ́lẹ̀ yàgbé máa ti olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé òṣèjọ́ ìsinmi fún mùsùlùmí gbogbo òun wákàtí márùn-ún lọ́gbọ́dọ̀ mójútó eléyìí ló fà ló fi jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run tí èèyàn máa kíkà tí èèyàn kíkà kò lè jẹ́ mùsùlùmí tí èèyàn bá sì jẹ́ pé ẹ̀ẹ̀kan láàrin ló máa ń kírun kò lè jẹ́ mùsùlùmí torí ẹ̀ kápá kíyèsí àwọn ẹni tí máa ti bẹ́ẹ̀ tó bá ń ṣẹlẹ̀ pé mẹ́nìkan bẹ́ẹ̀ tán láàrin ló máa kírun èkírun gbogbo ògbà tí irú rẹ̀ bá kú ọ̀tọ́kẹ́ lọ kírun sí la. àbẹ́tẹ̀ bá mọ̀ láti rí rẹ̀ tú tẹ kírun sí la tọ́ ẹ̀sẹ̀ lọ. àbẹ́tẹ̀ bá mọ̀ dájú sáká ìgbé lẹ́yìn báyìí tán láàrin ló máa kírun èkírun àbí tí ọtí inú rẹ̀ bá dùn irú àwọn eléyẹn ẹ̀gbọ́dọ̀ kírun sí la torí kó kú kéfì. wọ́n máa ń ṣàlàyé pé ẹni tó bá ṣe fẹ́ ó máa ń fi nǹkan láti fi kọ́ ẹnu ọ̀nọ́lé pé òun fẹ́ fi wá aṣọ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bà lòun jọ́ọ̀tì fún ṣùgbọ́n tó fi kọ́lé pé à eléyìí sábà dìbì láti fi wá aṣọ lọ́wọ́ àwọn èèyàn àbí àwọn àbúrò pé kí ni ẹnì tó ń gba ẹgbẹ́ níbẹ̀. alhamdulilá ẹni tó fi nǹkan kọ́ fi wá ṣùgbọ́n tó gbà pé tí ò lè dá sí kọ́nà ọ̀bọ̀ ọ̀bá lọ́wọ́ sí ẹni tó bá ti bẹ́ẹ̀ lábẹ́ ẹsẹ̀ òhìn àìbọ̀ sẹ́bọ̀ sọ́nà ní ìsẹ́bọ̀ sọ́nà tó kéré ẹ̀ṣẹ́kù ọ̀fà ẹni tó bá fi nǹkan kan kọ́ ẹnu ọ̀nà ló kọ wípé òun fi ń wá sọ ṣùgbọ́n gbà kọ́nà ọ̀bá ní má fi sọ̀rọ̀ ẹ̀ sọ́yìn ṣùgbọ́n sábàbí lélẹ́yìí a kó fi tí kìí ṣe sábàbí ṣe sábàbí ó tilẹ̀ jẹ́ kó pàkọ́nà ọba ní máa ṣe gbogbo nǹkan ṣùgbọ́n èyí tó ṣe ọ̀sọ̀dẹ̀ ni tó ṣẹbọ sọ́nà ní ìṣẹbọ sọ́nà èyí tó kéré torí ní eléyìí báyìí kó tú bá kúrò ní rẹ̀ kọ́ pàdé kó tú bá kúrò ní rẹ̀ kó fi sílẹ̀ ọ̀tún wáyé nígbà tó fi gbẹ́ náà na ìgbàgbọ́ rẹ̀ nítorí ní nǹkan inú gangan gangan ní ọ̀sán òní ọ̀dà àbòbò ẹni tó bá ti bẹ́ẹ̀ ṣẹbọ sọ́nà ní ẹ̀gbọ́n ńlá èyí tí máa yọ̀yàn kó ní ìlànà ètò ìsìnkú tẹ̀yàn bá kú lórí ẹ̀ kò ní wà lójẹ́ náà ọlọ́run ti àlùjẹ́ náà lé wọ̀ wọ́n bèèrè pé àwọn méjì náà ṣàlàyé nípa hadith èyí tí àwọn káàkiri àgbò sọ̀rọ̀ sí wọ́n ní pé àlọ́kùnrin àtúnlá ló wọ́n nígbà tí wọ́n ní ìrìn àjò lọ sí wọ́n ní wọ́n pé wọ́n sọ̀rọ̀ nípa ìgbà ìrìn àjò wọ́n ní pé wọ́n ní ẹ̀pà wọn láṣẹ láti máa rìnrìn àjò torí pé ọjọ́ òkú máa tutù ilé àti máa kákò wọ́n ní pé ṣàlàyé nípa ilé. Ah, wọ́n ti wá náà torí pé tó bá jẹ́ pé ibi tó ń gbé ibi tó ń ti máa mú kankankan ni àbí ibi tó ń ti máa mú díẹ̀ òsínì tó ràn yàn lọ́rùn jù bí èsì ìyá nílò bá ń gbé tẹ̀lé obìnrin yóò rọrùn kan láti lọ. bá ń tẹ̀lé mọ́tò náà lọ fẹ́ kù láyè ọ̀rọ̀rùn fún mọ́tò láti rìn lóòrùn ju ọ̀sán lọ torí pé òòrùn sí. bákan náà bí ọlọ́run ọba máa ká a máa ká ọ̀nà kù fún yẹn bẹ́ẹ̀ kí bá mi sọ sọ yìí. tó túmọ̀ sí pé ọba àjẹ pọ̀ sí láàrin ìrìn àjò sínú súnà àti sọ̀rọ̀ wá àyè sẹ́lẹ̀ òní máa tọrọ títí kọ́ lọ́wọ́ káwọn náà kò fún nínú àdúrà òní àjò òní náà ní wípé اللهم إني أسألك في سفري هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم أنت صاحب السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وحداء الكفر وكآبة المنظر واطوي أنا بعده واطوي عني بعده títí náà rẹ̀ bá mi kà ẹnìkan á ní sóde ṣe kó ṣe torí tí ọba ti ṣe ànábì ọba ti sọ̀rọ̀ ọba ti sọ ilé ìtumọ̀ ti fẹ́ kéde bọ́ọ̀lù ọ̀nà ògùn kánáfò ọbẹ̀ náà ìpè bọ́ọ̀lù ọ̀nà káwọn nàìyẹn kò fún ọ ọ̀la yóò ti kà fún. olùgbé láàrin ìṣẹ́jú péréje ẹ̀bí débi tí wọ́n náà ti wákàtí púpọ̀ rẹ̀ kò sọ̀rọ̀ kọ́lọ̀ ọ̀bá. ǹjẹ́ tí olóhùn bá bá máa kánú kù àtúndíjẹ́ rẹ̀ ọlọ́ọ̀lẹ́ mú bọ́ọ̀lù jìnnà tí bó ti jìnnà lọ táwọn bá fẹ́ fi àjẹ́ òrìṣẹ́ lóyún báyìí tó bá jẹ́ pé lóru kíkà kù rẹ̀ yóò tún pọ̀ nínú ọ̀sán náà. wọ́n bẹ̀rẹ̀ wọ́n tún bá ṣe pé èèyàn wà wọ́n wà pé tó bá yọ zàkà owó òun ilé ìlọ sí hajj òun fẹ́ ṣe hajj tó bá ti yọ zàkà owó ìrọ̀lẹ́ tó láti lọ hajj mọ́ àbí ẹ̀rọ tó tó pé à òun ò dín nìyẹn òun ò dín mọ́tò ṣé ó gbẹ bẹ́ẹ̀ yóò yọ zàkà náà. alhamdulilayi yíyọ zàkà òkúta máa lọ sí hajj èlò lọ́yọ̀ èlò lọ́yọ̀ nínú four hundred thousand ìdá kan nínú ogójì rẹ̀ four hundred thousand divided by forty èlò nù hmm? ten thousand nínú nǹkan ọmọ lọ sí mọ́ta abẹ́rẹ́ ní nǹkan mẹ́wàá tó kí ni ọwọ́ nǹkan mi béèrè àṣìṣe àwọn ọ̀gá kọ́ ọ̀kọ́ ọmọ lọ sí àti kò tí ma kó mọ́tò lọ́yọ̀ dàda dàda ò ní ti pẹ̀lú pé mò ń kó mọ́tò sí ìkó mọ́tò nítorí ní ti pẹ̀lú ní áìsìkì tọ́nà fún ọ yìí tọ́nà fi kéde gbogbo ẹni tí gbogbo mọ́tò ló lówó yéé ti ti gbogbo ẹni tí òkú mọ́tò ló lówó ẹ̀. torí ní ẹnu mẹ́nu wọn ẹni tí gbogbo mọ́tò tó gbọ́n fún un tọ́nà tó kò lówó nígbà tó tó dágbèsè sí ọlọ́run ní ọlọ́run àtàwọn epo. tó o ti mẹ́nu ẹni tó lówó tí ọ̀rá mọ́tò ọwọ́ ẹni kò ní ti yọ làkàtì ní mọ́tò yéé ti béèrè torí tó wọ ń bẹ nínú àná ọlọ tọ́lọ̀ wọn bá ń tẹ̀ fẹ́ kéèyàn máa ti ṣe wà ó títí wọn bá ń tẹ̀ dẹ́ra fún yẹn wọ́n fẹ́ rámì rẹ̀ lára yẹn ọlọ́run ti dẹ́ra fún ọ débi kó lè gun lọ́sọ̀ kí ló dé tó rìn mẹ́ta ọlọ́run ti dẹ́ra fún ọ débi kó lè kọ́lé kí ló dé tó kọ́lé ó ti dẹ́ra fún ọ débi kó lè wọ́sọ̀ tó dáa sọ́run kí ló dé tó wọ̀ gbogbo eléyìí báyìí àbúrò mọ̀ ṣùgbọ́n àìkú lọ́sọ̀ kò kó kọ́ àyè àyè yọ làkóso pé kọ́ lọ́lọ́ sí hajj. wọ́n bèrè pé tí a bá rí ẹnìkan tó lẹ̀ gba Islam mo ti ṣe ìṣiṣẹ́ wá gba Islam lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ ṣáájọ́ tí máa ti gba Islam lẹ́ka sọ pé wọ́n tẹ́ ìlú àlàyé náà sọ́rí pé Islam máa pa ẹ̀ṣẹ̀ bí ọba ti ṣẹ̀lẹ̀ sí tẹ́lẹ̀ wọ́n ṣe ẹ̀mẹ́ ìṣáájú pa ìṣòro gba Islam yẹn wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nílẹ̀ kùn àti pé ìgbà tó gba islam òun òun sì wùdé lè òfin ṣe àwọn ọ̀dọ́ sí lókè lè pé ṣé wọ́n ti máa lọ sí ẹ̀ṣẹ̀ ní káàmì lọ́lẹ̀ náà alẹ́sìlámù yẹjú kó máa kọ̀bìlà islam máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti síwájú rẹ̀ eléyìí túmọ̀ sí pé wàá di àtúnbí wàá di àtúnbí ẹ̀tọ́ sáwọn míì kan pèrè wọn látúnbí islam máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú rẹ̀ ẹni tó bá gba islam tó ti máa ń ṣiṣẹ́ ẹ̀rì kan tó wá dúró tó gba islam tó wá wọ inú ẹ̀sìn islam tó sì tún tẹ̀síwájú pẹ̀lú sẹ́ẹ̀rì o ọlọ́run ọba yóò fún lẹ́sàn-án dáadáa tó ṣe kó tó di mùsùlùmí yóò sì tún máa pèsè ìṣẹ́sí láì gbà tó di mùsùlùmí ilé ìbẹ́lú àná ọ̀nà. àmọ́ tí wọ́n bá gba islam ṣùgbọ́n tó tó gba islam àìdá ní máa ṣe yìí gbàtọ́ tó wá gba islam ọ̀pá ìdá ayọ̀ yóò gba ẹ̀sẹ̀ àìdá tó ṣe nínú islam yóò sì tún gba ẹ̀sẹ̀ àìdá tó ṣe kó tó di mùsùlùmí. lọ́sùn náà gbẹ àlẹ́sìlámù yẹn tó kùnà ọ́bùnà owó lè tẹ̀ wọ́n lápá. islam ń pẹ̀sẹ̀ tó síwájú rẹ̀ kì í ṣe gbogbo gbà. tó bá jẹ́ pé òun sa ìdá tẹ́lẹ̀ ọ̀pá tì kò sí má dáadáa lọ tẹ̀síwájú islam pa gbogbo ẹ̀sẹ̀ rẹ̀. àmì tó bá yẹ kí ọ̀pá tì láàmù parẹ́ ọ wájú láàmù ní parẹ́ o ó ti yà rẹ̀ kẹ́ bó tún ṣe ṣe ètò ìṣègbà tuntun tàbọ̀nà mójútó ilé ìbáyìí wọ́n tún wá gba Islam tó ìkírun ọgbà Islam ò fẹ̀ náà ọ̀dà dúpẹ́ tó ṣe kọ̀dá ọ̀dà dúpẹ́ tó ṣe kọ̀dá òfin ọlọ́wọ́n bá ọ̀dà lórí ikú Islam ẹ̀sìn kàtìlọ́ọ̀nù ẹ̀sìn kàtìlọ́ọ̀nù ká ẹ̀sìn. eléyìí gan ìlà tí ó ń kọ́ pọ̀lọpọ̀ ẹjọ́ gba ìsìlámù ọ̀nà gba ìsìlámù nítorí pé àwọn ọ̀fẹ́ nǹkan kan tí ó wà tí wọ́n sọ fún pé lẹ́yìn ìṣẹ́jú mélòó lẹ́yìn wákàtí lọ́yà òun ti tó àtúnwò kí ló gbà ẹ̀kan láàrin làwọn fẹ́. tó ìsìlámù fún gbogbo ìgbàlódé lọ́sẹ̀ lọ ìdí nì lọ́pọ̀lọpọ̀ ẹjọ́ gba ìsìlámù ti ìsìlámù wọ́n ṣe ṣe nǹkan bá ń gbé ẹyọ lójú àyíwò yóò pupa sí ẹ̀ ṣé wọ́n ṣe ẹ̀yà mẹ́yẹ màlẹ́kà fún ọ̀lọ́wà tó wá gbé ẹ̀yẹ àdúgbò. èèyàn kú látàrí pé iná iná iná lójú pa àbọ̀dọ̀ ló gbé lọ àbí bàálù lọ já bí wọn láyé bá kú náà níbẹ̀ ó lè tọ̀ sọ fún mẹ́lẹ̀kọ̀ ìmọ̀ òtẹ̀ lẹ́ni ó kí lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n o sí mẹlẹ́kà kù sí sí mẹlẹ́kà kan ní àlọ́ pọ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ sọ pé mẹlẹ́kà kù ẹyọ kan ní wọ́n nílò àmẹ́lẹ́kà wọn ti ràn lọ́wọ́ mẹlẹ́kà kan ní ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àmẹ́lẹ́kà wọn ti ràn lọ́wọ́ láti ṣiṣẹ́ tọ́lọ̀ wọn bá mi. eléyìí o tí wọ́n gbà sí mẹlẹ́kà kù bẹ́ẹ̀ ẹni tiẹ̀ ètò ìgbà wọn ti wá mú ọ báwo ló ti mẹ́lòmí lọ àti kòtò kí ìṣèjọba tó yóò mú yàn lọ náà àwọn bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ obìnrin tó ṣe pé tí ọ̀pẹ bá ń bẹ ilé ló máa lo jẹ̀ǹbáàlì ṣùgbọ́n tọ́pẹ bá ti ìrìn àjò lọ ló fọ́ jẹ̀ǹbáàlì ló gbé sẹ́gbẹ̀ẹ́ kan àti pé ṣó parọ́dọ̀ fún obìnrin láti máa lọ sí ìjọ̀gbọ́n gẹ́gbọ́n fún náà ṣe fún ìjọ. alhamdulilayi obìnrin tí ń lo jẹ̀ǹbáàlì nítorí kọ́kọ́ bẹ́ẹ̀lì tọkọ lọ sí ìdálẹ̀ tó mọ́ jẹ̀ǹbáàlì dáná tọ́ka ló gbé ọlọ́run bá wọn lọ bí káyọ̀ lópin ìgbà tó bá ti mọ ìgbéjà lọ́rùn tó ń wọ ẹ̀yìn ìlú ń fẹ́ kò ní ìdí kọ́mọ ẹgbẹ́ kọ́kọ́ rẹ̀ ọlọ́kọ́ lọ lálùjẹ́nà kò sì níná ọlọ́run bá tó lálùjẹ́nà tó níná kò ní kọ́ páyà ọkọ rẹ̀ kò lálùjẹ́nà tó lè fi fi ọdún kòkòrò kò sì níná tó lè fi dẹ́rù bọ̀ torí ẹ̀ àsìkò tí orí tọ̀wọ̀ jàlúbà tó ti di kókò sí nítòsí tọ̀wọ̀ jàlúbà ó ṣàfihàn rẹ̀ kò di mùnáfíkà mùnáfíkà ló dìyàn ẹni tó sì sí lọ gbogbo àti máa ń sí lọ ọlọ́run náà bẹ̀rù kì í sí èèyàn. ẹ̀dá bẹ̀rù ọ̀nà. ilé yóò ahụ mi pàkíyèsí àwọn obìnrin. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n dàbí ìbàjẹ́ sí òògùn sàánù wa. látàrí níbi múra bí ti múra torí pé tó wú ìní ṣe. wọn wá wípé ó wú ọkọ ọlọ́run ń ká bẹ́ẹ̀. èmi ti ń ṣe bẹ́ẹ̀ torí kọ́ náà ní pé ká ṣe bẹ́ẹ̀ kó lè bá àwọn agbalada yọkàn máa ṣe é ṣe pé kọ́mọ́ bá lé mi ni kọ́mọ́ bá lé mi obìnrin tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ nítorí ọkọ ẹ̀rí kó ti àṣedànù òfò gbà nítorí pé ẹni tó ń ṣe torí rẹ̀ ò ní kàkà tí ò fọ́ ọlọ́run ọba ló ní tọ́ fẹ́ lọ́dọ̀ olùsìndé tọ́ fẹ́ òun náà yẹ kọ́ máa tẹ̀sí torí ẹ̀ ẹlòmíràn kò fẹ́ tààrà nígbà tó kọ́ ní kọ́ máa wọ jàlbá ọkọ̀ sọ̀yà lójoojú ọkọ̀ sọ̀yà lójoojú àwọn òbílẹ̀ lọ́tọ̀ sẹ́ǹtì nínú lòtò sẹ́ǹtì lórí ìgbà tó wọn máa ń sẹ́ǹtì nínú lòtò dùn àwọn òbílẹ̀ kí wọ́n máa dáná ránù kí wọ́n dáná bàjẹ́ ọlọ́kùnrin òjò ọ̀lẹ̀kọ́ máa ń tíra alẹ́ ká àwọn òbílẹ̀ ah, ọmọ kúrò táwọn fẹ́ bu ara wọn láti tọkọ ní kó síra alẹ́ ló fẹ́ àwọn òbí lẹ́ ọgbọ́n kó lórí rí pàdé ọwọ́ àtọ̀ fẹ́ fẹ́ irú àwọn obìnrin tí wọ́n àtàwọn yìí fẹ́ fún wọn páyọ̀ lọ́wọ́ ẹ lọ sí obìnrin tí máa ń ṣe náà irú wọn tọkọ bá kọ̀ wọn lẹ̀ wọ́n dájú pé jìmà tọkọ bá lọ kọ́ lẹ̀ jìmà lẹ́sẹ̀ náà kò kúkúrú àtòyìn dọ́lọ́ yọ̀ọ́ yàrá alẹ́ ní ọbẹ̀ rẹ̀ tí wọ́n tẹ̀sí àti sẹ́mi ẹ̀kọ́ dàrú nù ọlọ́mọdé tí wọ́n dàrú gbogbo ẹtí máa ń sẹ́sì kó sẹ́sì torí tọ́lọ̀ ọlọ́wọ́ ọba ní máa ń sẹ́yìn lẹ́sìn kìí sí yẹn gbogbo tí wọ́n ti pè lẹ́sìn wọ́n lè kí ẹ̀sìn rẹ̀ lọ́jọ́ yìí wọ́n ti torí yẹn torí ọlọ́ọ̀ni kò sì sí torí ẹ̀ ló ti jẹ́ pé pípọ̀ nínú àwọn obìnrin ọmọ bá ara jẹ́ lójúmọ́ yóò máa bá lójẹ́ lọ́kọ rẹ̀ ní gbogbo ra rẹ̀ láti rí yóò máa bá ara jẹ́ yóò máa bá lójẹ́ gbàtọ́ ọmọ kọ́kọ́ yẹn ò tó kí ló dé tó dé kó tọ́lọ̀ rẹ̀ sí tó kó ti gbàtọ́ ọ̀nà tó kò tó kí ó lè torí gbọ́nà jẹ́ ìyàwó fún sí torí ẹ̀ pa ọ̀nà ẹ̀rù ọ̀nà múra bí mùsùlùmí ti ṣe ẹ̀kọ́ múra ọlọ́mọ kò sì fún alẹ́ sáré. ṣùgbọ́n ṣé ọ̀sọ́kùnrin ọlọ́mọ ìkírun jàmọ́ ìrìnlájì bẹ́ẹ̀ tó bá tọrọ yọ̀dá lọ́dọ̀ kọ́ rẹ̀ ibi kí wọ́n kó láyé fún ọlọ́mọ ìkírun kò sì tó burú bẹ̀ kẹ́ yọ̀dá fún ọlọ́mọ ìkírun. ṣùgbọ́n pẹ̀lú májèmú wípé ọ̀gbọ́dọ̀ ló láì gbà yọ̀dá. torí ọ̀rọ̀ torí láti nà ó ìlà ọmọ ìmẹ̀sà ìdìnnà wọ̀ ọ́ ẹ má kọ̀ fún àwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ obìnrin láti máa lọ kí òun láti ọlọ́ ó ní ti pẹ̀lú pé wọ́n bá yọ̀dá torí àlùmọ́nì ọ̀mìnà àlùmọ́nì nínú gbèsè ayé wa èyí ọmọ súnmọ́ àti sílọ̀ wọn náà bá ti ṣe ń fẹ́ oníyé pọ̀ nínú gbèsè ayé nù torí di eléyìí ó ti ṣe ká máa ṣe. ẹ bá ti ń péjọ ìdánilẹ́kọ̀ọ́ náà tó wà láwọn ọmọ kíláàsì wa wọ́n wá sóbi di àdúgbò yìí láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọ́n ní kúzẹ́ ní múni sẹ́yẹ́ èèyàn tí wọ́n olùfẹ́ bá ń sọ̀rọ̀ lọ ó tún wá sí mọ́tíláṣí ládùúgbò yìí nígbà tí èdè pé wọn àsìkò di rákà mẹ́rin ìrún ìrún ayélujára rákà méjì náà rákà mẹ́rin náà ti ní kò ní lékún kí ló fẹ́ máa bọ̀ ẹ bẹ́ẹ̀ dàsí bá nítorí pé táwọn náà bá sàtìlẹ́yìn fún dáadáa á dà wọ̀nyí wà wá á ní àgbọ̀yé nítorí pé àgbọ̀yé ẹ̀sìn Islam yìí ó lọ pé torí rẹ̀ lẹ́lọ́mí ṣe fìlú rẹ̀ lẹ̀ ẹlòmí ìfọ̀ àwọn èèyàn rẹ̀ lẹ̀ fún kẹfí ogún ọdún nítorí kó lè bá àlọ́ pẹ́sìn Islam ọlọ́ọ̀bá wa lò wá ikú kọ́ sàlàyé fún wa òye kásá àwọn agbẹ̀rọ ẹ̀ka máa lọ yọ lẹ́nu ikú tó akẹ́kẹ́ wá sàdúgbò tiwa náà akẹ́kẹ́ wá sàdúgbò tiwa náà akẹ́kẹ́ àá ẹ̀ríkẹ́ bẹ́ẹ̀ orí ọ̀tàkà orí ọ̀pọ̀ ọlọ́ọ̀bá tó ti kó orí ọ̀pọ̀ láàrin wa sọ̀tùpẹ́ni tó wá mọ̀nà tó ríra tó á jẹ́ pé màá tẹ́ lọ́nà ọ̀kùnrin àwọn ẹ̀gbẹ́ àwọn tó ríra ọlọ́ọ̀mọ̀kan olódò à níjọ́ làwọn náà bẹ̀ gbọ́ èèyàn kan fẹ́ gùn mí lówó ọmọ adé wa gbà ìwọ lòsì yìí sẹ́mi sẹ́mi náà nígbà pé fọ́ọ̀mù rẹ̀ bàbá olówó nítorí pé èébú tó ti tẹ̀síwájú kò ní jẹ́ kí n bẹ́ẹ̀ gbọ́. wọ́n náà fẹ́ sàlàyé ti bá àwọn ìran ẹ̀rọ ìyá aláìmọ̀ kan ẹ̀jẹ̀ mẹ̀sìn ẹ̀rọ lójú dúdú tí wọ́n fẹ́ gbọ́ kò burú wọ́n lójú funfun tó ti fẹ́ dà. òṣùpẹ́ tó bá fẹ́ tún yẹn sí láyé ẹ̀wà tẹ̀lé ọ̀sọ̀rọ̀wọ́ àlùsọ̀rọ̀ tátàrà rẹ̀ káfí kọ́kọ́ tátàrà rẹ̀ káfí kọ́kọ́ gbogbo oríṣiríṣi wọ̀ sí tọ́jú lọ anábìyọ̀ gbogbo ibi táwọn ìbá ti di tó bá ránṣẹ́ tó wọ́n wà dà ló àmọ́ tó máa dà ló tán ó sì ó sì bínú kó mẹ́ ní pé tó o gbé káàtì wà ní ṣe títí tó bá di pé wọ́n á ṣe àwọn òpònú sáà ní sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ wọ́n lọ́ máa sọ lóko wọ́n sọ anábì lóko wọ́n ti sílẹ̀ sí tòṣùgbọ́n anábì sàdúrà rẹ̀ àdúrà tó gbajúmọ̀ yìí اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس ألم تعدوا ìgbàdàn dị sàdúrà ọlọ́run náà màlẹ́kà sí màlẹ́kà wa sọ na àwa là àpàtà tó o bá fẹ́ ká dojú gbogbo àpàtà mọ́kà yìí dé máa wọn kí gbogbo wọn pa wọn wọn tẹ̀ lójú orí àti sẹ́lẹ̀ ní ti pàwọ́lá sẹ́ni. sọ̀rọ̀ kí táwọn ìbá tó wọ́n rárá àwọn kan kọ́ lọ́wọ́ fún jáde látara àwọn àwọn tó wà sí òní tẹ̀wọ́ ọlọ́run gbàgbé àbí ọ̀gbàgbé gbàgbé ẹ̀dá máa tara àtẹ́bí kọ́gbọ́n ẹ̀dá máa tara àtẹ́bí kọ́gbọ́n apájú lọ ọ̀dọ́ tó máa ti ń ríra wọ́n pè bàbá rẹ ló pè wọ́n pè màmá rẹ ló pè wọ́n pè àwọn apá àti ẹ tó tó ti kọ́ ọ ní àmì bá dáadáa wọ́n pè wọn ló pè nítorí pé láti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ kòkò ti jáde wá tó bá ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fi múra wàláàjì tó bá ti dọ̀kan àwọn náà padà sàtìlẹ́yìn kọ́ lórí tó ṣe torí gbogbo tá bá fẹ́ sọ̀rọ̀ kì í bàjẹ́ náà kọ́ńtẹ́ẹ̀tì wa ní gbogbo àwọn ìwé ìwé akẹ́kẹ̀lé fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn ìjà tó gbó lọ ní ọjọ́ monday monday ìyẹn mú ìsinmi wọ́n máa ń ṣe ìkọ́jọ́ sàìsíyà nípa fíìs òun ni àwọn òkú wa lọ́ba àṣẹ àlàyé ẹ̀ ní mọ́ṣáláṣí ní ẹ̀sán àlàyé bákan náà níjọ tuesday láwọn òkúta gbogbo gbọ̀wọ́ ìyẹn ni wọ́n ṣàlàyé pa ní mọ́ṣáláṣí ní orí kókó ní ìsàlẹ̀ jẹ́nẹ́rà ní ìjọ wẹ́ẹ̀sì yàgùn làgbà wọ́n ṣe àlàyé ní wọ́n ṣáṣọ ìjà gbójú ìgbà ilé ìsìláàfù mọ́ọ̀dù àgùntàlà lẹ́yìn ìsìláàfù mọ́ọ̀dù ìjọba àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà sọ ìmọ̀ àwọn ayé láàrin ìsìláàfù mọ́ọ̀dù ìsìláàfù àṣà níjọ tọ́ọ̀gbè wọ́n ṣẹlẹ̀ ẹgbẹ́ nípa ìsìláàfù mahad ní mọ́ṣáláṣí ọlọ́ṣogbo ní stadium road bákan náà jọ friday wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí ìtòṣe tó rọ̀ lọ́pọ̀ àwọn èèyàn nínú Ògbómọ̀ṣọ́ àti níta Àkúrẹ́ Ẹ̀gbẹ́ Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti wá kọ́ ọmọ ẹ̀yìn ṣùgbọ́n èrè bẹ́ẹ̀ máa bá ṣe pé wọ́n bá ní àwọn ìpìlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n sì lóye lágbára ìlú lágbára tó ṣe lò. ní ìjọ sátọ̀dẹ̀ yàrá sáà wọ́n ṣe àlàyé àwọn àwọn àlàyé ní mọ́ṣáàtì sábó ní kára ṣùgbọ́n èdè haúsá ló fi ṣe eré. níjọ sọ́ọ̀lù bá ṣe sọ káàlọ́ bá tẹ́kọ́ bá sọ ìmọ́lẹ̀ sáwọn tó ń lọ nílùú adọ́bàbà àtọ́ mọ́ṣáàtì wa eléyìí ó dẹ́ tí o rí nínú ìlú láti lọ ṣe àwọn àlàyé lórí ẹ̀ka àlọ́bà ń yìí tọ́jú a lè ṣọwọ́ tí ọba ní wọn ní mọ́ṣáláṣí ní àgbẹ̀dẹ́ náà ṣẹ̀ka ní ẹ̀ṣà lọ́jẹ́. ní ìtẹ̀síwájú nínú àwọn ìbéèrè wa wọ́n béèrè pé tó bá ṣẹlẹ̀ pé ọkọ̀ àti àwọn fẹ́lọ ṣe hajj ṣùgbọ́n ṣáájú kí àsìkò tó tó wọ́n ti sanwó ọkọ̀ wá ṣáàjì wọ́n ní ìyàwó pẹ̀ ṣé yóò jókòó láti ṣokó ni àbí yóò lọ sí hajj àti pé ọdún mẹ́rin ọgbọ́n tó kó lè bí ọ lè ṣe hajj. hajj rẹ̀ ó tó fún báàmì pé yóò tún ṣe ó gbọ́dọ̀ jẹ́ ní tó ti bàlágà ó sì gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ jẹ́ ẹrú nítorí àdéhùn Abdullahi bin Abbas rọ̀bì ẹ̀gbọ́n ọ̀pá níbi tí wọn sọ̀rọ̀ wá àpàlùwà ìṣẹ̀lẹ̀ wọn ti sọ yìí pé ayò máa fọ bí yẹ hajj qabla an yablugh thumma balagha fa'alayhi hajjatul islam wa ayò máa 'abdin حج قبل أن يعتق ثم عتق فعليه حجة الإسلام فالبطوة من ذكر تبقى الحج سواء تبطوة بلغة سواء بلغة لين ọ̀ràn yẹn ni kó tó ṣe hajj mi bákan náà gbogbo ẹrú tó ṣe wípé ó ṣe hajj kó tó tómìnira tọ́wọ́n tómìnira lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ni kó tó fọ́ hajj mi eléyìí jẹ́ ti ìgbà wo lèyìn ó ṣe hajj mi tí ó tó kù ìjẹ́ tí ọkọ àti ìyàwó bá ń sanwó àti lọ sí hajj tọkọ wa sáláì síwájú lásìkò hajj òtútù tóbìnrin yóò tẹ̀síwájú pẹ̀lú àti lọ síṣẹ́ hajj rẹ̀ àbí yóò jókòó láti ṣe àìjà yóò jókòó láti ṣe àìjà fún àtúntò kò tí wọ̀nà yóò jókòó oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá yóò tọrọ lọ́dọ̀ gbìmọ̀ tí wọ́n tútó ètò ṣe hajj kó o fún ọ̀rọ̀ lílọ mákàtó sí ọdún mi ṣùgbọ́n nísìnyí ibi ti ilé lu bíbá òkè rẹ̀ ní ọkọ̀ yẹn ju yóò tó kó láti fẹ́ rí ìjà nígbà tó bá parí rí ìjà tó bá dọdún tí ń bọ̀ yóò wá lọ sí ìfẹ́ àjò. eléyìí wọn àpàkíyèsí ìbéèrè táwọn yẹn ti máa ń ṣe nígbà tó kẹ́ ẹ̀ máa ń ṣe bí oṣù ọkọ rẹ̀ wá sẹ́láìsì ibi tẹ́ gbà fún ibi kọ́ wà fi sẹ́kọ̀sẹ̀ méjì nítorí sísáìsì tọkọ rẹ̀ sáìsì gbogbo ẹni tọkọ rẹ̀ bá jáde oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ló fi jókòó láì lọ síbi kan ibi iṣẹ́ àmì ìtọjọ báwo wá láti ṣe láàrin méjèèjì tí ọba ti lọ bí iṣẹ́ oṣù bí lóṣù fẹ́ rówó bá sọ fún yín pé wàá jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá láti tẹ̀lé òfin ọlọ́mọ bá wa oṣù tọkọ yà pàṣẹ ọba àwọn àtàrà rẹ̀ kọ̀ọ̀tẹ̀ni tí òrì bí iṣẹ́ lọ mọ́ mo lè ọkọ̀ bí iṣẹ́ eléyìí báyìí ọlọ́run ó pèsè sẹ́mi fún ọ ilé ìjẹ̀bùsọ. bákan náà àyíká tún kéde fún wa pé lára àwọn tí àwọn dọ̀tú àti àwọn ọ̀gbọ̀n àbá àbí ògbómọ̀ṣọ́ tí wọ́n gbé kalẹ̀ òun náà ní sàríà kọ́mítì èyí tó ṣe wọ́n máa ń ṣe ìjókòó ní mọ́ṣáláṣí ògbómọ̀ṣọ́ bíbá níjọ tọ́ọ̀sì tọ́ọ̀sì tó ṣe kọ́ sí ọjọ́ àwọ̀ èyí tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin kan sí àwọ̀ yìí àbí ọ̀rọ̀ ló ṣe wípé pé àti ẹ tó bá ní àwọn ìbéèrè àti nǹkan míì tó bá ní ṣe pẹ̀lú ọ̀wẹ̀ tó àti àbá ní bùkátà àti àwọn kan lò ẹjẹ́ àgbìyànjú láàrin ọjọ́ ọ̀sẹ̀ láàrin aago mẹ́wàá sí aago méjìlá ní ìlú òkú ṣẹlẹ̀. bákan náà tàṣínú koran ìgbà àhàn koran ilé náà lọ nílùú ògbómọ̀ṣọ́ nígbà tó ẹgbẹ́ máa wáyé níjọ monday ní ẹ̀yìn sọ̀lásù àṣù ní mọ́ṣáláṣí ọjà gbogbo àti ìsàdùá rọ̀ṣíd àfúlàbí tí wọ́n ń ṣètò nígbà yìí àtijọ́ friday náà ní ìpàdé general ní osman hotel ilé náà lọ ní ẹ̀yìn sọ̀lásù àṣù fún àwọn tó bá wà láti hàn koran ní ọ̀nà tó ṣe pé ṣe yóò fi mọ̀ ọ́ta tí ó ti fẹ́ lọ́pọ̀ bá àkókò àkóyọ́ kájà ó ní eré bákan náà àtàrà tí mo kọ́ á lè ká dáadáa ká ṣìṣẹ́ mọ̀ ká lọ ikú ló ṣe ká máa ka pàṣípò kò á yẹn náà lọ ní mọ́ṣáláṣí àbúdádà ní ọjọ́ wẹ́ẹ̀sì lẹ́yìn ìṣúná eré náà lọ bákan náà ìdánilẹ́kọ̀ọ́ lọ ní mọ́ṣáláṣí àbúdádà yìí náà ní tòṣì oríkà náírà bẹ́ẹ̀ ní ọ̀nà lójú oṣù ní ọ̀nà wáyé pọ̀ nípa ìpàdánù sọ̀rọ̀ àlọ́ sílẹ̀ ní ọjọ́ wẹ́ẹ̀sì wẹ́ẹ̀sì lẹ́yìn lọ́jọ́ mọ́ndé mọ́ndé lẹ́yìn tó láti mọ́ọ̀kù abẹ́lẹ́ ọ̀gá àlọ́wà tààrà kọ́ ṣe ó fún ìkọ̀kọ́ wa. sọ̀tọ́jọ́ náà ní pé àtúnyẹ̀dì àtìkò ní sọ fún wa pé ìlànà ẹ̀kọ́ yóò tún máa tẹ̀síwájú tó yẹ jẹ́ gbìyànjú àwọn mùsùlùmí náà gẹ́gẹ́ bó wọ́n ṣọ akọ̀jú báyìí lọ wà láàyè akọ̀jú báyìí lọ ẹgbẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lọ sí àwọn ẹgbẹ́ ìgbà tí ń tó sì jọ wa kàmá ẹgbẹ́ àná ṣe òkéde àdékàwé máa gbọ́ pé à ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ wáyé dúró báyìí ò láyè báyìí tó ṣe báwo yóò sì máa ṣe àǹfààní láǹfààní bá tàn ká nínú ẹ̀sẹ̀ ẹgbẹ́ yóò ṣe àǹfààní báwa náà ẹ wò ní wa tó wá lọ́pọ̀ ìwé wọ́ṣọ́ kò sí mùsùlùmí ló wọ́ṣọ́ lọ́wọ́ lọ́wọ́ ṣáà